وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته والإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسعور على رعيته وكلكم راع مسؤول على رعيته متفق عليه وعن عمر بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولاد مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع حديث حسن رواه ابو داود باسناد حسن وعن ابي وعن ابي سرية صبرة بن معبد معبد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم علموا علموا الصبي الصلاة لسبع سنين واضربوه عليها ابن عشر سنين حديث حسن ولفظ أبي داود مر الصبي بالصلاة إذا بلغ سبع سنين الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wọn láti inú tírà Riyadu Salihin láti dúró lórí àdéhìí ìtọ́gbọ́n mẹ́ta léyìí tó wá látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته فكلكم راع ومسؤول عن رعيته متفق عليه حديثي أجي أقنن أحاديث إليه تسمى وعيتي oníkálukú wa náà ni ó wà nípò ẹni tá a ti nǹkan kan sọ ọlọ́run ẹlẹ́dàá wa sì ń fẹ́ wípé tí

gbogbo oníkó wáyé náà láti bi léèrè nípa ń tà fún ìdajì gbogbo yín ló ń dáná gbogbo yín láti bi léèrè nípa ẹran tí ń dà báwo ló ti ṣe dá èyí ti rí sẹ́ran ti sọnù mọ́ lọ́wọ́ kí ló ṣe tó fi fi di pa ẹran tẹ́ran fi di kókó mọ́ lọ́wọ́ kí ló dé tó bìlà tọ́ọ̀dà mú fẹ́ràn tí ara fi di ohun tá a kà tí ò pé má gbogbo yín pátá lòlùdẹ́ràn jẹ gbogbo yín pátá láti di léèrè nípa ń ká fún ìdájẹ. ànábì sọ báyìí sallallahu alaihi wasallam nítorí kó lè ba àláyé tó lórí tẹlẹ́mù gbogbo wa wípé àkànṣàdédé wà bá ṣe wà asán lásán polówó abára wa níbi tá a bára wa yóò ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa ló fi wá síbi tá a bára wa ló kó àwọn ẹni tó kó tìwátìwá kò sì ní ìsọlá ìsì tó wá wa léèrè nípa ẹni tí wọ́n fi ṣe abẹ́ ìkápá àti àkóso rẹ̀ sanabi bá dáa dúró báyìí ti tó kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyata gbogbo yín pátá lolùdarànjẹ gbogbo yín pátá láti léèrè nípa ti ń dàjẹ níbi lárúbáwá ra'in ó dàgẹ́ bíi qadin da'in sa'in ramin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ̀nuwíìnì tó wà ń parí yẹn kí ló dé tóbi jẹ́ pé kẹsìrọ́tẹ́ẹ̀nì ni azùn àgbẹ̀ kò lò kán pàápín rẹ̀ kọjá mọ̀tẹ́dà kọ́bọ̀rù ló ń bùkátà azùn àgbẹ̀ kọ́bọ̀rù tí nǹkan kan ọba kọlu tó ní kọlu nǹkan kan rọ́fà ló máa ń gbà inú dé tí wọ́n sọ pé rọ́ọ̀rìn nítorí pé tẹ̀wíìn tó wà ń bẹ̀ yẹn wọ́n máa ń pè ní tẹ̀wíìn làíwọ́ọ̀bù tẹ̀wíìn làíwọ́ọ̀bù tẹ̀wíìn ni tí fi dípò nǹkan kan parí nǹkan kan parí yẹn òun náà ni láàmù kẹlìmà láàmù kẹlìmà ń bí harfu راعي كلكم راعي بزرين بي قاضي رامي ساعي سوافا arábí ti parí tí ṣe yá àwọn parí wọn á fi tẹnuwíìnì yẹn dípò rẹ̀ wọn pè ní tẹnuwíìnì tá a fi dín tá a parí. هنا نقول تنوين العوض اللي جاء قرا في ما في دي اللي جاء كلمه قد هو اللي جاء جمله يقول الله سبحانه يومئذ تعرضون لا تخفى منكم خافية يومئذ أي هذا تأتي سرور سرور سرور سرورهم تعرضون eléyìí ọ̀rẹ́wọ́ àní jùmọ̀lì ó dípò àwọn jùmọ̀là tó pọ̀ ní. eléyìí ni kẹsìrọ̀ tí ń tu wá mẹ́yìn. kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi tánàbí wa ta dúró bí ó ti tó ó ti tọ́ka tuntun fẹ́. walakin ó lè bá a tún yé wa sí i. ànábì sallallahu alaihi wasallam ló tún fi wá mú àwọn àkàwé àti àpèjúwe wa màá tún sọ pé kó lò kọ gbogbo yín pátá korongodo yín ni rọ́ọ̀rìn olùdáradì kókó lò kán mọ̀sùlùmí ọ̀rọ̀ ayẹ́tẹ̀ oníkàlùkù yín náà láti tún bi léèrè nípa ń tà fún dàjẹ́ ó ti tó sọ̀sùgbọ́n kó lè bàtú yé wa yé kéṣì ló wá máwọn àpèjúwe wa torí kó lò kán tó ń sọ yẹn ó lè jẹ́ baálé kó lò kán ó lè jọ́ ma kó lò kán ó lè jẹ́ ìyàwó kullukum ó lè jọba kullukum ó lè jẹ baálẹ̀ kullukum ó lè jọba àlú kullukum ó lè jẹ kọńdọ kullukum ó lè jẹ dírẹ́fà kullukum gbogbo everybody gbogbo oníkálukú yín ló dùn dára jẹ gbogbo oníkálukú yín láti fi léèrè nípa ń tá a fún dájọ èyí túmọ̀ sí pé pẹ̀sẹ̀ dìgbà tí èèyàn bá wà ń kó o pé ń pàṣẹ. ó wà ń pò lórí láàrin wa pé eléyìí ni ó sọ di ẹni tá a bí léèrè yàtọ̀ sáwọn tá a jẹ́ tálákà tá a jẹ́ mẹ̀kúnnù ó lè máa wá sórí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ èmi dúpẹ́ o ìkúkú kankan mú dípò pé ọlọ́run máa bí ẹni tí ò bá jẹ́ gbì ó ti ṣe fẹ́ kú gbì kó lò kàn gbogbo yín pátá oníkálukú راعي ومسؤول عن رعيته ربي ولا ليلة نكون سوف داجي ويا أصفى راعي ومسؤول عن رعيته ربي ولا ليلة نكون سوف داجي títà tó wá sí lẹ́sìn fáwọn ọmọ lé ráàyìn mọ̀sùlùmí àràyẹ màálẹ̀ wọ́n bá wọn kọ́ mas'ulun an ra'iyyati wọ́n bí ọ léèrè nípa tó ń pọn ọ̀dàjì ẹnìkan ọ̀yọ́ mẹ́lẹ́ máàmù mẹ́sàlásì ráàì wa mas'ulun an ra'iyyati. ẹ̀ ń gbowó lórí kẹ́kẹ́ ṣe lè máàmù àmọ́ ẹ̀ka láàrin lẹ́ẹ̀ máa wá lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ráàì wa mas'ulun an bàbá làdáni ẹ̀yin náà ẹ̀sẹ̀ láì máa gba kankan lórí ìpèpè fún sọ̀lá kí ló dé tó jẹ́ pásítọ̀ ó ti lọ kẹ́ tó pé àsìkò tí ìtò tẹ̀sí ń pè tó o sì wá lọ tíkọ́tíkọ́ ẹ máa wú ni òun yóò ní jákè tó o sì bá bọ́ sí fatafata láàmú gbọ́ rọ́ọ̀ì wọ́n mọ̀ sí olóńtò àrọ̀ àyẹ́ ẹni afúnilẹ̀ báà ilẹ̀ mẹ́sàlásì ilẹ̀ ẹlẹ́ni ilẹ̀ ọjà ni rọ́ọ̀cìn olùdáran jẹ̀lú náà wọ́n mẹ́sàkóló ọ̀rọ̀ àyẹ̀tẹ̀ wọ́n bí ọ náà lè kò sẹ́ni kàtọ́ bọ̀ bàbá tó bí ma ìyá tó bí ma bàbá tó gbàgbà tó ìyá tó gbàgbà tó gbogbo wọn rọ́ọ̀cìn wọ́n mẹ́sàkóló ọ̀rọ̀ àyẹ̀tẹ̀ ẹlẹ́bi wa má kojú wa ó ní alẹ́ ìmáàmù rọ́ọ̀cìn olórí olórí gbogbogbò tí ń darí wa tẹ́ẹ̀pọ̀ nípasẹ̀ ẹ̀sìn báyìí ẹ̀mẹ́sìn báyìí rọ́ọ̀rì olùdáranjẹ ni wọ́n mẹ́sàn-án òun náà rọ́ọ̀rì yẹtẹ́ ọlọ́wọ́n bó bilére nípa tá a fún dajẹ́ tó irú àwọn kútùbà tó ẹ̀kẹ́ ṣe fún lórí ìjọ tí máa ń gbapò tẹ̀sí tó máa fi rán létí láàrin ìgbà tí ń sepò kó di púpọ̀ ọ̀bọ̀mọ̀ lọ́wọ́ ìlẹ́lẹ́yìí igbe olùdáran jẹ ni ọ Ọlọ́run sì bí ọ léèrè nípa tó fún ọdà jẹ tó ń kíyèsí àwọn èèyàn tó ń so lórí lé lórí bó ti ṣe jẹ́ pé wọ́n ń gbé inú fàyà balẹ̀ àbí inú fu àyàfu ni wọ́n ń gbé àwọn kan sẹ́rù bá wọn wọ́n ń dún kòkò mọ́ wọn kò sí àlàáfíà ní gbogbo egun mẹ́rẹ̀ẹ̀rin ibi tó ti ló ń ṣèjọba adigunjalè dáhùn yẹn gbádùn àwọn fọ́léfọ́lé wọ́n ń fọ́lé olé àwọn fẹ́wọ́fẹ́wọ́ wọ́n kún gbòòrò bẹ́ẹ̀ náà ni gbájúẹ̀ bẹ́ẹ̀ náà ni àmúlùmálà bẹ́ẹ̀ náà ni ìjàmbá lóríṣiríṣi abẹ́ ìjọba rẹ ńlọ́sọdọ̀ sí sọ ma pé wọ́n mọ̀sùkúnlù náà rà ọlọ́wọ́ bí ọdún èrè tó wá jọ pé ń dàlù kéèyàn pé lórí ọmọ rò pé tí ẹ̀ bá kàn ti wà ń kó lórí yẹn á kàn máa wọ àwọn aṣọ tuntun tuntun ìtàn ti ṣe oríṣiríṣi sí ẹ máa tara àwọn aṣọ táwa bá ń wọ̀ kọ́ irú àwọn sẹ́wọ̀n wọn bàbá náà ṣe sáwọn ẹ̀wù yín ṣe àpé ọ̀pọ̀lọpọ̀ olórí mi so bákan náà ẹ ṣe máa pé kì í ṣe dáńdógó nìkan la lè dárú aṣọ yìí a tún lè dá alágbádá kẹ́ mm, máa wo fìlà tó máàcì gbogbo ẹ̀wù kọ̀ọ̀kan tòun tọ́pọ̀lọpọ̀ olórí ti kó olórí sẹ́nu wọ́n yìí ronú wípé rọ́ọ̀ì olùdáranjẹ lòun wọ́n mẹ́sùkúnù ọ̀rọ̀ àìyẹ́tẹ̀ ẹni tá a fi léèrè nípa níta fún ìdájẹ́ àwọn ẹni tí ń sun ebi tẹ́ pé wọ́n ti sẹ́wọ̀n òróró sẹ́wọ̀n gbà ló mú wọn máa sun ebi ìyànjú mélòó lẹ gbà láti gbẹ̀tọ́ wọn fún wa àwọn ẹni tí ó ti pé wọ́n ti ṣiṣẹ́ oṣù ti gorí oṣù wọn sanwó oṣù fún wa sẹ́mi kọ́ lọ́n gbin léèrè àdá àwọn èèyàn tó sọ yìí pé oníkálukú owó tí ọba ti tẹ lọ́wọ́ òun náà lọ́kà fún haramu ní ìyọba ti wà pòrè ọ̀nà yóò wọ́ gbà wọ́bẹ̀ halali lọ́kà fún sójú yín tó gbogbo bẹ́ẹ̀ náà. nínú ìgboro àwọn tí ń lọ nǹkan gbà mọ́yàn lọ́wọ́ láwọn ojú ọ̀nà arìnrìn àjò àwọn tí ń já nǹkan gbà lọ́wọ́ ní gbogbo tá a wà tó jẹ́ a lè rìn pẹ̀lú ìfọkànbalẹ̀ sẹ́nu pé gbogbo ẹ lọ́nà tó bá dọ́gbìn lọ sí ẹni tí ẹni wọn fún tó rẹ́ńdà sáfíìsì kan fún wa bá sì ń gbowó lọ́wọ́ wọn tẹ́ẹ̀sì rí nǹkan kan ṣe sí tẹ́ẹ̀mù kọ́nà ọ̀gbìn lè ẹ ti sọ̀rọ̀ àríkẹ́ ti sẹ́tọ̀ ọ̀rọ̀ tẹ́ ka sọ́ kàn wá fún local consumption táwọn èèyàn kan gbọ́ kan ẹ́ ẹ́ wọ́n ti sànú àràánú àràánú nínú pépà àrílẹ̀ tó gbogbo eléyìí ọlọ́run fún yín léèrè tó bá ti jọ gbẹ̀ndà òkè yà. Sọ́nà kọ́mọ́lá bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ èèyàn nífẹ̀ẹ́ sìnkú olórí o àyàfi tọ́lọ́mbá ni kò ṣubú léèyàn lórí téèyàn wá rí ibi yẹ sí ẹnikẹ́ni ọba tó wá bára rẹ̀ ń bẹ̀ tó ń ti pọ̀ nǹkan lọ́nàgàwó ńlọ́nàgàwá kìí sùn lọ́nàgàwá tó ń tọ́ba ti máa pé wọ́n bí ọ léèrè ò ní lè jàjà bọ́ wọ́n bí ọ léèrè sẹ́nìkan mọ̀ wá wá pọ̀ ẹnikẹ́ni wà tọ́lọ́ náà fi ọ léèrè tó bá ṣubú lé ọ lórí tó rí fi yẹ sí ọmọ wa lò dáadáa gẹ́gẹ́ bí àwọn aṣáájú wa rere alukọlẹfọ ọrọṣẹdọ yóò ṣe ṣepọ olórí wọn ṣe ọdà bẹ̀rẹ̀ látòrí Abubakar tó fi dórí Usman àti Ali radiyallahu anhum jami'a àtàwọn ẹlòmíín náà táwọn náà tún ṣe dáadáa. في عمر ابن عبد العزيز رحمه الله تعالى تقول له بيت تقول وانا اقول يا جو láti di kó dúró déédéé òfin kó bọ́yọ̀ ọ̀fàgò sísè jọba ọ̀dà lórúkọ apọ̀ mọ́sàpà òṣojú ṣáájú ògbésẹ́ nìkan gbogbo ẹni tó ń so lórí lé lórí gbogbo wọn lọ́gbẹ̀tọ́ wọn ẹni ìbáwí tó sì gba ìbáwí ẹni tó ṣe wípé ọpẹ́ lọ́tọ́ sí oná àrọ́pẹ́ gbà ẹni tó tọ́ sípò ló fi sípò ó fi tẹ̀yà sí ó fi tìran sí ó fi tèdè sí nítorí pé gbogbo wọn lọ́wọ́ lábẹ́ rẹ̀ lẹ́sẹ̀ ẹni tó bá ṣe ipò yìí tó ṣe dáadáa ìyẹn máa rẹ̀sán lágbà lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ àti àná tí ọba ṣe dáadáa tó ṣe báṣubàṣu kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀bọ̀ lọ́n padì tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn torí ẹ̀ gbogbo olórí agbábi kalẹ̀ yín máa wò tẹ̀sí máa dupò olórí agbá àyẹ́sí ń bẹ́ẹ̀ agbá àpọ́nlé ń bẹ́ẹ̀ agbá péyàn ó déyàn pàtàkì láwùjọ ọmọnìyàn gbogbo àgbáńlá ayé lẹ̀ máa wò tẹni tó fẹ́ di pírẹsidẹ́ǹtì fi máa dùn ẹni ó fẹ́ di gómìnà òun náà máa dùn kódà tí a máa local government wọn náà mọ̀ pé tó ń bá délé yìí wọ́n ra pàtàkì díẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n tún máa nàgà wo àga gómìnà tó bá tún ti gómìnà gómìnà náà àga pírẹsidẹ́ǹtì ni wọ́n tún máa nàgà wò ẹ rí i pé àpẹẹlẹ iyì àtẹyẹ lásán lẹ́yìn máa wò ẹ̀yin wo agbọn á tó bá di lọ́la gbẹ̀ngàn ìyá ọ̀pọ̀lọpọ̀ dààmú àwọn pé káwọn tó wọ gàùgàù gàù lásìkò àní káwọn sepo lórí káwọn máa jí lásìkò tó bá wọ àwọn káwọn máa pàṣẹ fún gbogbo èèyàn ẹni tó tún máa sàn án tó ní ààrẹ abàṣẹ wá apàṣẹ wá ó ní àṣẹ tó tó bá pa wá ni wọn máa ṣe ní wàrà ṣe sàní nínú lọ́mọ àdùn nínú lọ́mọ àdùn tó ń máa wò ní ẹ̀ ń bọ̀ lọ́nà ẹnìkan ọ̀gbọ́dọ̀ máa ń gbọ́nà ẹnìkan ọ̀gbọ́dọ̀ jókòó kẹ́ ẹ tó jókòó tẹ́ ẹ bá ti yọ síbi ká gbogbo kálukú dìde ńgbà tẹ́ ẹ bá tó jókòó ni gbogbo èèyàn tó jókòó kí gbogbo èèyàn ti ẹ̀fẹ́ rójú yín àfi bíi màláìkà jábọ́ láti sánmà tó eléyìí iná ní máa wú yín lórí tẹ̀sí máa fẹ́ gbapò lórí ẹ wo nítorí wà nínú ẹ̀ ní wàhálà á pa ìjàgbọ̀n ìdáhùn sí ìbéèrè níwájú ọba rínú ròde tó bá di lọ́la gbẹ̀ngàn kìíyàn bẹ́ẹ̀ náà là ń jọba à ń jẹ baálẹ̀ nítawọn náà máa ń wò nù wípé àwọn jọba wọn máa pa àwọn lọ́ba aláyélúwà kábíyèsí kábíyèsí ẹsì máa ń ké láyé ń bí tí máa bí wọn gan wà kó tó di pa nítorí pé ọlọ́wọ́n bá nìkan ni láyé sọ́lù àmà yóò fà á wọ́n yẹ̀sàlù onìkan lọ́ba tá ìfi léèrè nípa tẹ́sẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá tó dá ẹni tá bi léèrè làwọn ẹni tá bi léèrè làwọn tí ìwà àtọ́ba àtọ́ba tó ń fa wàhálà bẹ́ẹ̀ lórí ilẹ̀ bẹ́ẹ̀ lórí nǹkan kan tẹ́ ẹ bá bá sọ tí ọba gbà pàápàá ń wọn ti sọ wọn ti constitutional monarchy àwọn ọba tó yẹ pé wọn kó wọn sábẹ́ òfin tí wọ́n di léde yorùbá jẹkúrẹ́dì ọba jẹkúrẹ́dì ni ẹni tó ẹgbẹ́ tó bá pàṣẹ kò ní múlẹ̀ tó aságbọ̀n fún kábíyèsí náà ni tó àwọn tí ń dọ̀bálẹ̀ fún nìkan lójú ọjọ́ kù kábíyèsí gbàjẹ́ bẹ́ẹ̀ wọ́n bá pàṣẹ wọn á ló fẹ́ rí ọ lọ́sọ̀ pọ̀ ráyè sí kankan bẹ́ẹ̀ tó láyé jọ́ lọ́ba kan bá sọ pé òun fẹ́ rí yàn tí a bá jáfara oríire ó fi síwájú ẹ̀sìn dáa wọ́n fi orí rẹ̀ lọ ni nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́ torí ẹ̀ ẹ̀rí pé torí kábíyèsí o kábíyèsí o ọkọ ìlú o baálé ọkọ ìlú o iná ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ṣe ń dupò kó wọn jọba ẹ wo iye ẹ̀mí ti máa ń lórí pé ẹnìkan jọba ẹnìkan kọ́tọ́ sí àti pé bàbá tiwa wọn ò jẹ́ ọ̀jẹ́ nígbà tiẹ̀ wọ́n fẹ̀tọ́ wa dùn wa wọ́n gbé fò wa wọ́n gbé lọ káàbò mi mọ̀lẹ́bí kan náà pera wọn wọ́n gbé lọ káàbò mi àgbẹ̀ tiwa náà wàá kọ̀yà níìsí ntí ọba dọgba láàfù ẹni tí ọba dámọ̀ràn kí wọ́n gbé kó lágbolé wa yóò kù ní yóò hmm. tó wọ́n sì sọ fún ọmọ yìí tí wọ́n fẹ́ lọ jọba ló kọ ọdílé wọn ibi ọlọ́tira ni o ọlọ́tira nítorí pé kú kò sí tán láti ọ múra gidigidi lè nítorí fáwọn ìjọba àwọn oníjọba tó kí ni wọ́n ń wò ṣebí àpọ́nlé irọ́ náà ni àyẹ́sí irọ́ náà ni èyí ṣe pé wọ́n wò pé náà bá débẹ̀ gbogbo béèrè tọ́lọ́ bá bí àwọn nípa mẹ̀kúnnù láwọn ọmọ ìjọba lé lórí àwọn dáhùn rẹ̀ láíláí ta ní ronú eléyìí kò sẹ́ni tí ń ronú eléyìí ìdí nu tó fi jẹ́ pé àwọn ọba tẹ rí yẹn wọ́n ní kọ̀ láti gbẹ́bọ wọ́n ní kọ̀ láti ṣòṣà lójú ọ̀nà àti dọba torí kọ̀ọ̀kan wọn pé ọlọ́run bí àwọn léèrè kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ọba náà tẹ̀ ti sọ wọn láwọn afáà sọ pé àwọn ọlọ́run ayé nìkan làwọn ní irú rọmọkàn tá a wà ní ìsinyìí bá ọba mi ń jà màlà ní lọ́sùn tí ó tún máa pẹ́ lómìnà pé wọn náà jẹ́ fọwọ́kọ wá jẹ torí wọ́n ti sọ pé àlọ́run wọ́n sọ pé ẹlọ́run wọn náà ń sáǹpẹ̀ ló fi ń sóòsà ló ń sóòsà ló fi ń gbógúlò ló fi ń gbégúlò tó ọlọ́wọ́ bí ilé rè ọlọ́wọ́ bí ilé rè tó bá di ọgbìn dàrúkọ yá ma èèyàn méjì já sílẹ̀ wọ́n á kẹ́jọ́ ojúlé ọba ẹni tó wà lórí òdodo olódodo gbé òun nítorí pé òun mọ̀ pé ara ń tọ́ba ìjọba sínú ó lè máa bá àwọn èèyàn dá sáwọ̀ wọ́n má jẹ́ kí ìyọ́ jẹ ẹni tó bá lẹ́tọ̀ọ́ gbé wọ́n bá kú wọ́n bá sì rò òǹkàlùkù mẹ́lẹ́rìí wá ìgbà tí ìkíní kejì wọn rojọ́ ẹni tó wà lórí àrè ọ̀hàn ọ̀pamọ́ wọ́n gbàrí fẹ́lẹ́bi wọ́n gbẹ̀bí fẹ́láre wọ́n gba iná fòjò kí ló dé wọ́n ní nítorí pé tí kádájọ́ òdodo làá jẹ kágbódodo fọlódodo làá jẹ kápò nígbàjẹ́ láti ìbàjẹ́ tó ń làá jẹ ẹni tó bá mọ ọkú dúró ṣe tí tó sì mú wa tó bá ti kó olúgbọ́gbọ́ dáadáa oní ọ̀jàre oní ọ̀jàre wọ́n bá dájọ́ ọ̀fẹ́ nú wọ́n ti gbàgbé kọ́ lọ́ọ́ bí àwọn léèrè tó bá di lọ́la gbé ìdàlù kìyàm báwo lẹni àkọ́kọ́ tó gbáre fún tọ́jú ẹni báwo ló ti ṣe jẹ́ ọ̀kan nínú mẹ̀kúnnù tó ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ sékèjì tóbi wá jẹ́ pé ẹni bá ti kọ́kọ́ mẹ́gun jẹ wá àbí báwọn méjèèjì bá sì mú wá ẹni títí ẹrú gbọ́gbọ́ jù ọ̀nà ìlú ọjà rí sá ọlọ́run bí yín léèrè nípa àwọn ẹni tó lọ fún yín dájọ́ ẹ̀yin ọba ẹ̀yin gómìnà ẹ̀yin aṣíwájú pírẹsidẹ́ǹtì pírẹsidẹ́ǹtì ǹjẹ́ lábẹ́ ìjọba yín ẹ wá pa àwọn èèyàn kan ṣe ìsìláàmù lábẹ́ ìjọba yín jẹ́ pé àwọn èèyàn tó ti jẹ́ mùsùlùmí kí wọ́n sọ ìsìláàmù wa àbílábẹ́ ìjọba yín àtìlẹ́yìn arántí mélòó lẹ rí ṣe fún ìsìláàmù gbogbo ẹ̀ lọ́la obìnrin léèrè tó bá di lọ́la gbẹ̀ngà òkèèyà ǹjẹ́ á tiẹ̀ kíkà lé ẹni tí kìí sin lọ́n bí abẹ́ ń wo wọn ara ẹni tí kálukú bá ti lè ṣe kọ́ máa ṣe kálukú bá fẹ́ kọ́rọ̀ wọn jẹ́ òun náà ní kọ́ sánà rẹ̀ gbogbo eléyìí lọ́la obìnrin wa lè torí ẹ̀ là sọ pé as-siyasatu ash-shar'iyya ó ní í ṣe pẹ̀lú dídarí àwọn èèyàn lábẹ́ àbúradà ẹ̀sìn gbọ́ ọ̀nà tí ilé ayé wọn tí ó fi gúnrégé tọ̀run wọn ò ní bàjẹ́ nítawọn àpè ní as-siyasa nù nínú ṣẹ̀ríà ìdarí àwọn èèyàn ìdarí ìjọba lábẹ́ àbúradà ẹ̀sìn lọ́nà táyé ò ní bàjẹ́ tọ́hún ní polúkúrú mùsùlùmí siyasatu dunya wa din ilé ìnáwó pe ní siyasatu islam alimami mawardi rahmatulahi alayhi olùmọ̀nlá ni nípa fiqh pàápàá jùlọ alfiqh shafi'i ó ní tíra àgbàtú kọ adabu dunya wa din adabu dunya wa ó mú àwọn àǹfààní tó pọ̀ jáde nínú tíra yìí tí wàá sọ̀rọ̀ lọ sáà sáà sáà yóò kó kó sínú fún ṣe wọ́n máa mú àwọn àǹfààní wá àtọ́ dẹnu lé kí ni wọ́n ń pè politics gan nínú Islam ẹnu ọ̀yá yìí so àti wàá sọ pé politics ò ní ṣe pẹ̀lẹ́tì ah àfi tó wá pátá àwọn òyìnbó lẹ́yìn tẹ̀lé nítorí pé ẹ̀sìn gangan òun lọ́kọ́ wa bá ti ṣe politics so bóòlù tí wàá fẹ́ yọwọ́ ẹ̀sìn kúrò lára òṣèlú. ìdènà ó fi jẹ́ pé democracy democracy táwọn èèyàn ń pariwo ó ní kò sí nǹkan kan tó ń fẹ́ fẹ̀sìn sí ẹ̀sìn ọgbọ́dọ̀ bò ń lọ́wọ́ nínú sísẹ́mù ọ̀hún because government of the people by the people to the people people people people people from A to Z it has nothing to do with, with Allah Neither it has nothing to do with this supreme law. Torí de eléyìí, ló ti jẹ́ pé ìmáàmù ti ń sọ lórí àwọn èèyàn aṣíwájú ti ń darí wọn ẹkú palẹ̀mọ́. Ọlọ́run bó bí yín léèrè nípa àwọn èèyàn tẹ̀ ń sọ lórí lé lórí. Sọ̀rọ̀ kẹ́lómi ń bẹ jẹ́ pé bí ń pa kú báyìí ebi ebi ń pa tí ó sì fi tí ó sì rẹ nìkan mú ti ẹrù gbogbo orí eléyìí náà Ọlọ́run fi yín léèrè tó bá di lọ́la gbẹ̀ngà ìyá mi. ilé ìjẹni àkọ́kọ́ nítorí pọ̀ nípò rẹ̀ ga jù láàrin àwùjọ ẹni tí máa ń darí wọn nípò rẹ̀ máa ga jù láàrin àwùjọ. والرجل راع في أهله ومسؤول عن رعيته gbogbo ọkùnrin tó níyàwó tóun náà dọ́jà alẹ̀ òun náà olùdáranjẹ ni o olùdáranjẹ ni lórí ìyàwó rẹ olùdáranjẹ ni lórí àwọn ọmọ rẹ ọlọ́run sì bí léèrè nípa tó fún dàjẹ́ ọmọ ọgbọ́dọ̀ ráre ìyàwó ọgbọ́dọ̀ sẹ̀sìn ebi ọgbọ́dọ̀ pa wọ́n òǹgbẹ ọgbọ́dọ̀ gbẹ wọ́n wọn ọ gbọ́dọ̀ pa wọ́n sì kọ́ da wọ́n lẹ̀ kọ́ wá sá lọ kí wò ó túlẹ̀ kò ní bí wọn kálukú bá ti lè ṣe kí wọn máa ṣe kọ̀ọ̀kan wọ́n ò lè jẹ́ kí ọmọ kan ṣe kú pọ̀ ò lè jẹ́ kí ìyàwó kan bá tiẹ̀ jẹ́ dandan dandan agbọ́dọ̀ mójútó ìyàwó rẹ dandan dandan agbọ́dọ̀ mójútó àwọn ọmọ rẹ máa gbọ́dọ̀ fẹ́ àwòkọ́ pátì kó o fi ilẹ̀kọ́ máa wòran kó o máa sọ pé tóbi ọ̀gbá wọ kí lọ́ wá bọ́ ọ ti kí lọ́ bọ́ ọ tówó lọ́ bọ́ ọ kí lọ́ wá síìsì ọmọ ọlọ́mọ kalẹ̀ sí nítorí tó ń bá retí pọ́ wàá bọ́ ọ wàá bọ́ ọ lọ́ọ́ bá òun tún wá bọ́ ọ tún gbàdánù o tún tì dánù obìnrin yóò sì gbọ́dọ̀ ṣe zina. ọlọ́run kò bí ọ léèrè ń pa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n ti tó wọn tọ́jú wọn fi àjẹ wọn wọ́n débi wọn ọmọ rẹ̀ atọrọ jẹ tí ti wá lọ gbégbá tí ọmọ wa kiri ojúlé ojúlé pé ẹ bá lóúnjẹ ẹni tí ọkọ ń bẹ lẹ́nu àná a'udhu billahi minash shaitani rajim lọ́mọ tó ṣe pé bíi sọmọ òrùka òbí ń bẹ láyé mẹ́jọ máa rí ọ̀rá rí ọlọ́run bí ọ léèrè nípa wọn ọmọ rẹ ìyàwó rẹ ẹ̀sìn wọn ọlọ́run bí ọ léèrè nípa rẹ ọkàn lè fẹ́ àwọn kalẹ̀ fọkàn kò sí tọkàn pẹ̀lú ọ̀sẹ̀sìn kọ̀sẹ̀sìn wọ́bọ́ọ́bí wọ́bọ́ọ́bí wọ́bọ́ọ́bí tẹminọ́lọ́jì lọ́sàtì wà lẹ́nu tiẹ̀ kò sí pé o ti sin lọ́n àbí o ti sin lọ́n ẹ̀háyìdọ̀ rẹ sọ wẹ̀wẹ̀ àbọ̀ wẹ̀wẹ̀ háyì ìwọ tó o ti ń gbàdánù bá mú ọ tó o wẹ̀ àbọ̀ wẹ̀ sọláàtì rẹ síbi o ti pàtì láti ìjọ tí o ti wẹ̀ tó o ṣe sọlá tàbí o ṣe sọlá ìjọ kejì máa ní ìṣe irú kí nù ọ̀yọ̀kọ̀ rí ojú ẹ̀ wọn á sọ pé kọkàn ìyàwó lọ fẹ́ bọba fẹ́ wọ náà kọ wọ náà kọkàn kò ní bá ọwọ́ tiẹ̀ wọn náà ní bá ọwọ́ tiẹ̀ lẹ́nu ẹ so ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó mójútó ìyàwó àtọmọ rẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ ẹ̀sìn wọn gbọ́dọ̀ tẹsí ètò gbèsè ayé wọn ìyọ gbọ́dọ̀ jẹ wọn bẹ báwo ni ó ti ṣe dáa fún ọ láyé tọ́ọ̀nù wọn ò ní ború ojúṣe ọkọ ni ojúṣe bàbá ni ẹ̀yin lẹ dọ́jà alẹ̀ kálukú nílé rẹ̀ wọ́n lọ dọ́jà alẹ̀ tò ẹni tó sì dọ́jà alẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ ọwọ́jà àràn kó tí kò bàjẹ́ lójú o torí ẹ̀ àwọn ọmọ rẹ bí wọ́n wá lè kí ó kó wọn akẹ́kọ̀ọ́ Islam nítorí kí wọ́n mọ̀ bá àjàrí rẹ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm àwọn ọmọ rẹ jẹ́ kí wọ́n lọ ilé ìwé kí wọ́n kọ́ ń àtàyé náà lọ́nà tó ṣe pé wọn ò ní di ẹdun arìnlẹ̀ ẹni tí ò ní rí kàṣì kan nígbà táwọn akẹgbẹ́ wọn táwọn bá rí nǹkan táwọn bá rí nǹkan fọwọ́ pa gbìyànjú láti rí pé ọmọ rẹ ọkọ ọlọ́gbọ́n kó lè bá jẹ́ ọlọ́gbọ́n olóye olùmọ̀ láàrin àwọn èèyàn tó bá yanu tó bá ń sọ̀rọ̀ káwọn èèyàn má fẹ́ kó dákẹ́ wọ́n mọ̀ pé ah alhamdulillah ọlọ́run dákun ṣàánú àwa náà tí àwọn ọmọ tiwa náà gbọ́n báyìí tí àwọn ọmọ tiwa náà wọ́n ṣe làákàyè báyìí kọ́ ọmọ rẹ dáadáa nítorí tó o bá kọ́ ọmọ rẹ dáadáa kò sí tàbí ṣùgbọ́n àwọn náà lọ padà kábàámà rẹ̀ tó àwọn ọmọ wa àwọn ìyàwó wa ọlọ́run bí wá léèrè nípa wọn ọlọ́run ọba yóò bí wá léèrè nípa wọn ìyẹn gbọ́dọ̀ mójútó lé ilé làá wò àbí ilé láti kẹsọ̀rọ̀ tó ẹni tí ọba bímọ tó fọmọ ó níyàwó ọ̀pọ̀ àyàwó ìyàwó ráre ọmọ bàjẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run bí ọlẹ́rìí tó bá ti jọ gbẹ̀ndà yàrá tara yìí là ń tún ṣe ọmọ ara yìí là ń lásìkò kankan wa à lásìkò kankan fún ìyàwó wa ṣàtúnṣe ọ̀rọ̀ rẹ̀. kọ̀dá tó nígbà tí wọ́n bá àwọn èèyàn tún ti wọ́n ṣe tani ọ̀hà bọ̀ tún tẹ̀ talẹ̀mí náà ti ọ̀bọ̀ tún tẹ̀ tura ìsìláàmù fẹ́ kí tí wọ́n wà nù gbèsè ayé yìí kíkà ń ṣe pé wọ́n máa ṣẹ̀mí sàbàlẹ̀ gbà ṣe mú kó mú ẹ̀yẹ pé lápèjúwe wọ́n ní ìwọ́n ti di olùkọ́ àwọn èèyàn lẹ́sìn ó sì wá ń gbé ayé fóònù yìí ẹ̀rọ bá àwọn bàbá bàbá wọ́n ní mà nípa ẹ̀sìn táwọn ti kú ṣáájú kó tó di wípé ẹ̀rọ gàásì mi létí wá gbáyé kan ẹ̀rọ kókòlọpọ̀ pọ́njú àti wàhálà àti ìdààmú àti ìfòòró ẹ̀mí ẹni táwọn bá pàdé lónìí àwọn bàbá bàbá àwọn òrì ẹnì pé kálukú wọ́n gàdí rí pé fóònù wà any time of the day lọ́kàn máa tẹ̀ ọ́ láago ni n ò ní ronú pé ìyàmà ni wọn náà tó tiẹ̀ títí ṣé ìdùnnú lọ bá jí ni àbí bànújẹ́ tí ìṣòro kan wà wájú rẹ ni àbí dààmú ẹnìkan kan ọ̀fẹ́ bọ̀ ọ̀ma lálẹ́ àná sí èsì pé bí lọ pamọ́ ń sùn sóòsì tí fojú sun pé o lè rí ìtọ́jẹ́ láàárọ̀ yìí kọ̀sẹ́ni tọ́gbọ̀ ọ̀rọ̀ pẹ̀lú òkú ọlọ́run ẹni máa ń ṣe sọ láti sóbìhì lọ́wọ́ kí fóònù ọmọ wọlé ah, ìwé ẹrú ọlọ́run tó ń pè ẹ̀yìn ẹ̀ ṣe sọ láti lọ́dọ̀ tì í ni parara ẹ bá wá gbé tẹ parí sọ láti tẹ́gbẹ́ kó báyà emergency kan ni emergency ní ọ̀bà àti pé ẹjọ́ ìbéèrè kan ni mo tẹ̀ ní kí n béèrè pé ẹ nínú òfin ẹ̀sìn Islam séèyàn lè ṣe tẹ̀yàmù tó ti pọ̀ bẹ ẹ dákun torí lọ ẹ ṣe eléyìí emergency call. tutu wa jẹ́ pé òní kíkẹ́rù ọlọ́run náà kọ́rẹ́dọ̀ fi lórí òróǹro bẹ́ẹ̀ni every time of the day pípé yìí náà ẹnìkan lóru aago kan àbọ̀ kúrúrú kúrúrú kìlúrú kí n lè lọ sì ní pa fóònù torí àgbà ama ẹlòmíì lè fẹ́ pass information èèyàn pa èèyàn tún pa ó tún pè é pé àpẹẹrẹ màjá sí i tọ̀ sánú o hello ẹ mo ti ẹni béèrè ni èmi tí mò ń sọ̀rọ̀ èmi tí ì fẹ́yàwó tó ṣùgbọ́n ìyá kan wà ládùúgbò wa kìí ṣe mùsùlùmí ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni ọmọ wa ń dáná sàárì fún mi jẹ ṣé mo lè máa jẹ láì láì mọ̀gbọ́n <laughs> rọ̀bọ̀tán náà tẹ̀tẹ̀ fẹ́rẹ́ o títí ń jẹ́ bọ̀ látijọ́ ìtìsí ń kí láyà. ṣé ìwọ ní sí ibà òkè irú láìpò lọ́fẹ́ kó wọn máa ìfún òun níyàwó òun ọ̀nọ́mọ táwọn náà lẹ́tọ̀ọ́ kan lórí ẹ̀ kò nílé tọ́tọ́ kó mójútó ìgbà ti mà Islam ó ti di tiẹ̀ kọ́ máa lò bábà ti wọ̀ ọ́. hawla wala quwwata illa billah torí Islam fẹ́ ètò kọ́ ọ̀rẹ́ na kọ́nà ọ̀bì wọn náà lè anybody you may be whatsoever may be your ọ nípa ìyàwó ẹ yóò fi ọ lérè ńpọ ọmọ rẹ wọn á jẹ kó gbogbo aráyé náà lẹ́sí gbogbo àsìkò tí yín tọ́ ẹ lásìkò kankan fún ọmọ ẹ lásìkò kankan fún ìyàwó ọ̀fẹ́ máa ti ń lọ́nà ilé rẹ ọ̀fẹ́ máa ti ń sa àwọn ọmọ rẹ irú bàbá wo ni wá irú ọkọ wo ni Islam fẹ́ ìjọ Islam fẹ́ ìjọ kọ́ wa mo ti sọ pé látàsìkò báyìí sásìkò báyìí o ẹnì yóò wọlé pé ẹnì gbè ẹnì gbè tòótọ́ bá pè ó pè lẹ́yìn rẹ̀ àsìkò báyìí sásìkò báyìí ń lọ sùn ni ń sinmi àsìkò báyìí sásìkò báyìí ẹ̀mí ń lọ kẹ́kọ̀ọ́ torí pé ìmọ̀ àwọn ọ̀rọ̀ síyàn lórí ìyẹn tó gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ìyẹn tó máa kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ nítorí pé tọ́ọ̀ bá máa kọ́ ojoojúmọ́ báyẹn ìmọ̀ rẹ̀ padà sáyé ó tì ó ní ma tuntun má nǹkan ẹ̀yọ̀ kan náà lọ́kàn máa wí ojoojúmọ́ kálí bá bàgọ́ bí ẹ̀yà ayé kò tọ́. so nítorí ti eléyìí tí ọba wa ní ṣe plan gbèsè ayé rẹ o ọ padà di ẹni tó ṣe gbọ́n gbẹ́ kò rí mi ìwé máa ń káyọ̀ ọ̀kan náà nígbà wí gbogbo ògbà bí bàbá kan rẹ ń bi léèrè pé lọ láti kẹ́ tó bí wa a sì mọ̀ pé bẹ́ẹ̀ náà máa lọ tó ń fi lé lọ́gbọ̀n ọdún ẹ̀ lọ́ọ̀bẹ̀ máa ní náà torí bàbá yìí máa mú un lọ́rọ̀ tuntun sọmọ́ ọ̀hánà yìí ilé sáà ní ta alẹ́ yọ̀ kan ní bàbá yìí bẹ̀rẹ̀ rẹ̀ afọ́bí tí ó parí ó túmọ̀ sí pé ẹni tí bá ń kọ́ mọ̀ kò sẹ́ni tọrọ rẹ̀ náà lè dì bẹ́ẹ̀ láti wá jẹ́ pé kàmà kàmà ìyẹn ní màá fi mọ̀ ìyẹn bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ títí kò túmọ̀ sí kí ẹ lọ jókòó tẹtẹrẹ gbogbo ń tẹ́ sọ láyé fún wà lórí ń bọ́ bẹ́ẹ̀ àbójú òtó ní àgbẹ̀ lórí rẹ̀ ẹni tí ń wá mọ̀ àbẹ́ni tó ní mọ̀ orí pé ń wá náà ó ṣe pé ọgbà ti ní tó ti gbà ti ní olódò ní ọ̀nà ok wá ní lásìkò kan nínú twenty four ní àárín twenty four hours mo fẹ́ fi iye ìtẹ́jú báyìí mo fẹ́ fi sílẹ̀ láti ẹ̀tí gbọ́rọ̀ yìí ti ń lọ láyé mo fẹ́ gbọ́ international news ṣeéṣe local news wọ́n á máa tara wọn jẹ lápẹ́jú mo fẹ́ gbọ́ ti ń lọ lágbàlá yìí local news náà kan tákùn máa ti ń tún lọ náà dé mo gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ torí àìjẹ́ bẹ́ẹ̀ ọkàn jókòó bí kò wá ní kòrónà ọkàn ló ti jẹ́ kó ti wọ́nú létí ọ̀ nǹkan tí máa ń sẹ àwọn èèyàn nìyẹn náà yóò dàbí ìgbà tó pẹ́ rí orí bọlẹ̀ káṣí òkè. so islam ń kẹ́kẹ́ islam ti bu láìsí yín bá ìyẹn ò jẹ́ kó jẹ́ pé ẹni ẹni ẹni nǹkan tó jẹ́ pé yín náà rí ṣe láyé yín àìjẹ́ bẹ́ẹ̀ fẹ̀sí wọlé náà lẹ́ jáde tọ́lá ní tó fẹ́ bá àsìkò yín jẹ́ wọ́n pọ̀ ju ẹni tí ń fẹ́ kẹ́ rí lò lọ́kọ̀ tẹ́bá wọ àpèjúwe nàìjíríà wọn bí ẹ̀rí látàrí àfètò sí láìpọ̀ wa àwọn èèyàn míì wọ́n lè sọ pé àwọn sáré àti gbàwé ẹ̀rí kan ní yunifásitì so èyí ò ti wá mọ̀ láti fi more than ten years ago bí phd ẹ ti mọ̀ pé eléyìí ń wá àti gba phd láti more than ten years ago sẹ́yìn. So, ibi pé ń wá phd ẹ̀yìn ti bẹ̀rẹ̀ first degree lókèrè lẹ́tì parí second degree lẹ́tì ti gba phd òun ò sì gba phd nínú àti tó fi lè tó bá wọn. dọ́fà ọkọ̀ sọ̀wárì àwọn nǹkan tí òjò kó lè kọjú sí ní tó lóun fẹ́ gbàǹgàǹgà ó ti pọ̀ jù afẹ́ mú tàwọn eléyìí gbọ́ àtúnfẹ́ ràn àwọn eléyìí lọ́wọ́ wọ́n tún pè wá lọ kó láti fẹ́ ṣe ra wa ọ̀gá mi supervisor ẹ̀ ṣe sùúrù fún alẹ́ náà náà mọ̀. níbo a jẹ pé lórí ikú afẹ́ gbàgbé ẹ̀rí ẹyọ kan ẹ gbà pẹ̀lú retirement lẹ́nu sẹ́ torí promotion náà lẹ́ wá ayé náà lẹ́ fi páálí nílé nítorí ẹ bá gbà báyìí ọdún kejì wọn kàn sọ pé retirement máa ṣẹlẹ̀ àná ẹ̀yin ti ṣiṣẹ́ parí báyìí kí á ní fáyidà so eléyìí túmọ̀ sí pé tẹ bá wá arrange life ni ẹ̀rí kí gbogbo ẹ̀dá èèyàn ń wá sáńdé sixty five sáńdé seventy wọ́n tó gbà wọn pẹ̀lú gbọ́lọ̀ pẹ̀lú gbọ́lọ̀ tẹ́bà fi wọ twenty seven twenty eight gbogbo pálí phd nǹkan kan ẹ ti gbà ẹ ti fèsì nǹkan mi in your life torí ẹ téèyàn bá ti létò nù gbèsè àìwọ̀n yẹn ní àṣírí yẹn ìyàwó yẹn ọ̀ra rè ọmọ yẹn wọ́n sọ̀rọ̀ torí ẹ̀ máa sọ pé mi ò lásìkò mi ò lásìkò àsìkò tó sì ní pọ̀ ṣùgbọ́n à fètò sí à ń bùkátà láti fètò sí àsìkò wa yóò jẹ́ ká lè fún àwọn ìyàwó wa náà lásìkò yóò jẹ́ ká lè fún àwọn ọmọ wa náà lásìkò ilé ìpàtàkì ọlọ́run padà bí wá léèrè nípa ìyàwó àti nípa ọmọ bẹ́ẹ̀ náà ni. النبي صلى الله عليه وسلم والمرأة راعية في بيت زوجها obìnrin olùdarànjẹ ni ò ní ilé ọkọ rẹ̀ ẹsàkéèsì eléyìí ní ilé ọkọ rẹ̀ wa mas'ulatun an ra'iyatiha á sì fi léèrè nípa ẹńtà àfúndàjì wọ́n sọ pé obìnrin olùdarànjẹ ni lórí ọkọ rẹ̀ olùdarànjẹ ni ní ilé ọkọ rẹ̀ ilé ọkọ amẹ́sàkójọpọ̀ nǹkan tó pọ̀ ọkọ ń bẹ́ẹ̀ mẹ́ mọ̀lẹ́bí ọkọ lè máa bá wọn gbé iye kan ọkọ lè wà pẹ̀lú wọn àwọn ọmọ tóbìnrin míì bí fọ́kọ wọn lè wà ń bẹ̀ táwọn èso máa tiẹ̀ gbogbo wọn pátá nílò obìnrin yìí jẹ́ olùdarànjẹ lé lórí tọ́lọ́ ó sì bí léèrè nípa àwọn tó bá ti jọ́ gbẹ̀ndàgbẹ̀yà èyí tó túmọ̀ sí pé mi ọmọ ẹni kankan orí ara mi ọmọ ọkọ mi ni mo dẹ̀ wá fẹ́ o ọmọ kan bá lè ṣe kíní ká ẹgbọ́rọ̀ ọmọ ọkọ rẹ àwọn òbí ọ léèrè nípa àwọn tó bá dijọ́ gbòǹda òkèèyàn kọ́dà ga àdéhùn kan tó wá ó bẹ̀ sọ́ jáde wípé al-mar'atu ra'iyatun fi awladi zawjiha wa mas'ulatun an ra'iyatiha obìnrin olùdáranjẹ ni lórí àwọn ọmọ ọkọ rẹ̀. ọmọ ọkọ òun ló bí kọ̀ọ̀bá àmàjẹ́ òun ló bí. tó ètò túmọ̀ sí pé ìgbà tí wọ́n ti wọlé ọkọ ọgbọ́dọ̀ gbọ́kọ mójútó rẹ̀ àwọn ọmọ ọkọ àmànà rẹ̀ ètò túmọ̀ sí pé ó sì ti gbáyé pé ìyàwó tá fẹ́ yìí a fẹ́ lẹ́yìn ìgbà tí ìyàwó tó bímọ sí bẹ̀ ó sì ti gbáyé pé ọkọ nígbà tọkọ fẹ́ lomi ẹlòmíì ọ̀gbọ́dọ̀ sọ wípé èmi lè kó mi èèyàn kí n tún kó mi ẹran tálẹ́rán ó sì mójútó àwọn ọmọ ọkọ rẹ̀ ìgbà míì ìyàwó tó bímọ fún ọkọ ṣáájú kó tó fẹ́ ìyàwó eléyìí kò kú ṣùgbọ́n kíkọ́ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ó ti lọ ti tiẹ̀ ń bẹ pẹ̀lú bàbá rẹ̀ àmánà làwọn ọmọ yìí jẹ́ lọ́wọ́ obìnrin ètò bá wà ń kó kọ funfun funfun funfun ètò bá wà ń kó kọ ọmọ ajíwẹ̀ ọmọ wẹ̀ wọn ètò bá sì wà ń kó kíkọ ọba wí báyìí là á ṣe àìṣe báyìí wà á bá wí tó gbogbo eléyìí nínú ojúṣe rẹ ni lọ́ọ̀dẹ ọkọ rẹ ebi ọgbọ́dọ̀ pa wọn o ebi ọgbọ́dọ̀ pa wọn mọ́ o màdé ìṣe pé wọ́n wá ní kọ́ ọ lọ rúkú kọ́ ọ lọ kọ́ ọ lọ owó wá fún wa ọkọ ti gbóúnjẹ kalẹ̀ agbọ́dọ̀ bá wọn ṣètò bébí òsè ní pàwọn ràn wọn lọ́wọ́ Ọlọ́run ràn wọn náà lọ́wọ́ má dàgùn lásán ọ̀rọ̀ wọn ọmọ lè máa ṣe tí ó ṣe léṣe wọ́n lè máa ṣe nǹkan tó lè ba tiẹ̀ jẹ́ tó wọ́n mà torí bí làákà rẹ̀ ti ma. a káì kó mẹ́rin àìsí báwọn àìsí kínní òwe lẹ́yìn o lè fi gba ẹ̀mí èèyàn là yóò rẹ̀ pé káì tó ṣe fún mi ò ní jẹ́ ó ṣe nǹkan tí ọba ti kó bá tí ọba ti kú mọ́kọ́ ọmọ wa kan rí mọ́nà kan wá pé kú sọmọ bó wá tiẹ̀ kú ọmọ olúwa rẹ̀ ó ti jẹ́ kó ń lọ dàgbà jù ọmọ olúwa rẹ̀ ọmọ olúwa rẹ̀ náà lọ lọ gbóògùn èkúté jẹ sẹ́nìkan náà ò ní ti ká ìfó náà nítorí pé gbá tó fi wọn ta náà wọn fi tán fún ọ torí ẹ ìwọ alámòjútó ni lórí ilé ọkọ rẹ ilé ọkọ rẹ gbọ́dọ̀ dọ̀tí o sì gbọ́dọ̀ sọ pé kọkàn ọmọ ha kẹlẹbẹ nu yàrá nu pálọ ọgbọ́dọ̀ mójútó ilé ọkọ rẹ ọgbọ́dọ̀ sọ pé kọkàn kọjá pé o lè gbé oúnjẹ ọjọ́ mẹ́ta pamọ́ tí o ti máa ṣe dín o lè gbé kọ̀ọ̀kan ọmọ múnafín ọmọ ọmọ fi pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì tìgbẹ́tìgbẹ́ ìwọ ẹni tábìlì léèrè nípa ilé ọkọ rẹ̀ tún lè ṣe ara tó lọ́wọ́ fún bí ọ léèrè tọ́ lè bá wọn lè túmọ̀ sí pé àwọn á ń tọ́jú à ń tọ́mọ à ń tọ́tì ọ̀dà kóbìnrin ọmọ máa rùn sọ́kọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o gbọ́dọ̀ pa ojúṣe rẹ̀ tì mójútó lé ọkọ rẹ̀ anabi sallallahu alaihi wasallam tó wá sọ lórí alkhadim ọmọ ọ̀dọ̀ ra'in fi mali sayyidi olùdárajà ni nínú dúkìá ọ̀gá rẹ̀ wa mas'ulun an ra'iyatihi ábíọ̀ náà léèrè nípa ń tá a fún dàjẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́wọ́ ọ̀gá rẹ̀ ọ̀gbọ́dọ̀ mú nǹkan kan rá gbogbo nǹkan pẹ̀lú ètò nítorí wọn ní ose ni kò ṣe nítorí wọn bá fún ọ ọ̀gbọ́dọ̀ mú nítorí wọn bá sì mú ọ̀gbọ́dọ̀ jẹ́ oyé wọn kó mú ọlọ́wọ́ bí ọ léèrè tó bá dijọ́ gbé nígbà òkè àná ọlọ́mi tí wọ́n parí pẹ̀lú tó fi bẹ̀rẹ̀ wọ́n ní fakullukum ra'in wa kullukum wa fakullukum ra'in wa mas'ulun 'an ra'iyyatihi àti pé papọ̀ á gan-an gbogbo yín o náà lọ́lùdaràn jẹ tá a sì bi léèrè nípa kọ́ńtà àfúndàjọ Bukhari àti Muslim ló gbà wá tó adétì yẹn fi hàn wá wípé àwọn ojúṣe wa tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa ní àyè yòówù alè bára wa a gbọ́dọ̀ dágun láti a gbọ́dọ̀ pàtì nítorí ìdọ́jọ́júṣe tiẹ̀ ẹlòmíì ò ní bọ́ sí nígbà yẹn pé ìgbádùn rẹ onígbà kẹlòmíì ọgbọ gbà kọjá kò ní ọgbádùn dípò rẹ bó wàá lẹ lòmíì náà ti bọ jìyà tiẹ̀ dípò wọtọ yẹ kó jìyà kẹlòmíì wàá bọ jẹ ó sì máa pọ́nà wọn lẹ́tàá fi sálábòsì wọlé àtẹ̀sẹ̀rọ̀ wà zẹ̀rọ̀ tó ń wọ́n zẹ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ ara ẹrù ẹ̀ṣẹ̀ kan

حديث عمرو بن شعيب عن أبيه عن جده ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa pé tó tó fi sẹ̀rí àbí ò tó fi sẹ̀rí ètò dọ́gba jù gẹ́gẹ́ bí al-muhaqqiquna min al-ulama náà ti ti sọ òun náà ní kò tó fi sẹ̀rí. nínú àní alimami nawawi rahmatulahi alayhi wọn ló tó fi sẹ̀rí wọ́n sì ṣe àwọn àlàyé yéké nípa àdíkó tó fi sẹ́rí ní ìbẹ̀rẹ̀ tíra àwọn al-Majmu' Sharh al-Muhazzab ìdí tí àwọn hadithi Amr ibn Shu'ayb an abihi an jaddihi tó fi tó fi tó fi sẹ́rí ètò tó kéré jù tá a lè sọ nípa tá a lè tó àwọn àdíìsì rẹ̀ tó rí báyìí sí onáà nípa pé ní ahadithun hisan yẹn ni pé hadithun hasan àdíìsì tó jẹ́ hasan ẹ̀sìn pé hasan ọ̀n bẹ nínú àwọn àhàdìsì mọ̀kbúlà àwọn àdìsì náà máa ń gbà wọlé tá a máa fi sẹ́rì torí rẹ̀ amúrò bìnnú ṣùáyì àlàbíyì àǹjẹ̀dẹ̀ ológun àdìsì wa kọ́lọ̀ wọn bá kó wa yọnu sí jẹ́dù hù abdullah ibn amr radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam alanabi sallallahu alayhi wa sallam ó sọ yìí pé. مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع إما قاوة ما يلسى إما قاوة ما يلسى أماني أماني صماني gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ pa gbogbo àwọn ọmọdé láṣẹ kò bá àjẹyìn lẹ bí wọn kò bá àjẹlómìn ló bí wọn àwọn ọmọ mùsùlùmí àwòládàkún táwọn ọmọ anyi ọmọ ẹ̀yin mùsùlùmí àbí àwòládàkún àwòládàsọlbẹyìn àbáwọn ọmọ tó fẹ́ ìbarabara àdéhìn ló ti jáde méjèèjì lọ́wọ́ kálukú kọ́kọ́ ọmọ rẹ̀ láṣẹ kálukú kọ́kọ́ ọmọ rẹ̀ láṣẹ eléyìí lọ wọ ọbẹ̀ jù eléyìí lọ wọ ọbẹ̀ jù nítorí pé lábẹ́ kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi ọmọ rẹ̀ ni wọ́n fún ọ̀dàjẹ́ wọn fún ọlọ́mọ ẹlòmíì ìdàjẹ́ ọmọ rẹ̀ ni wọ́n bí ọ léèrè nípa rẹ̀ wọn ò ní bí ọ nípa ọmọ ẹlòmíì torí ẹ̀ ọmọ rẹ̀ pálásẹ̀ ti sọ̀lẹ̀ kíkí máa ṣe sọ̀lẹ̀ pa ọmọ rẹ láṣẹ pé kọ́ máa ṣe sọ̀lẹ́ ṣé ọkàn pa láṣẹ kọ́ lọ ṣe sọ láti láì ṣàlùwalẹ́ ọkọ̀ aláṣẹ kọ́ lọ ṣe sọ láti tìgbẹ́tìgbẹ́ ń dì tọ́ọ̀pọ̀ aláṣẹ kọ́ lọ ṣe sọ láti tó ń ti pé tọ́ ń bẹ́ nu pátá rẹ̀ nísìn ẹ mọ̀ pé sọ láti kò lè ṣeé àyàfi kí nǹkan kan ti síwájú rẹ̀ òfin ṣẹ̀rí àwa sọ nínú usul al-fiqh ní الأمر بالشيء أبي الأمر بشيء أمر به وبما يتوقف فعله عليه tẹ́lá pààyàn láti ẹ̀pẹ́ ṣe nǹkan kan wọ́n kọ́ láti ẹ̀kọ́ ṣe wọ́n sì tún ti kọ́ láti ẹ̀ pẹ̀lú pé kó o ṣe nǹkan tí nǹkan ò lè ṣeé ṣe àfi kí nǹkan kó ti síwájú ẹ̀. وأقيموا الصلاة وآتوا الزكاة ما دل إلى دعوة وأقيموا الصلاة أما في صلاة درو كيدي صلاة لا صلاة في قوالا سندي أمرنا بالصلاة وبما تتوقف الصلاة عليه أقوالا تكاسي الصلاة وتتقوالا تكبلون كتوسي كلا يستي صلاة ولا تيسي أقوالا تكالو طهارة ó tún pa wá láṣẹ pẹ̀lú pé kájá ni tó ṣe sitrul awra ó tún pa wá láṣẹ pẹ̀lú ká ṣe istiqbalu al-qibla gbogbo nǹkan tó yẹ pé láì sí wọn sọ láti ò lè ṣe é ṣe ọlọ́run ti pa wá láṣẹ pẹ̀lú àṣẹ wọn ọlọ́run ti pa wá láṣẹ pẹ̀lú àṣẹ ọ̀dà wà á tu zakata ẹ máa yọ zakata kí ni zakata ń bùkátà ń bùkátà mílíkù nìsọ́ọ̀bù. قد الأمر بالشيء أمر به وبما يتوقف فعله عليه كالصلاة مثلا يتوقف فعلها على الطهارة فالطهارة مأمورة بها كما الصلاة مأمورة بها ṣùgbọ́n nísìnyìí níbi tí zakat a lè yọ zakat àfi ká ní nìsọ́ọ̀ gbàtọ́ lọ ní wa àtú zakat àti níta bá ti pààyàn láti kó ṣe nǹkan kan àti pa láti pẹ̀lú rẹ̀ àti tí nǹkan ò lè ṣe é ṣe àfi pẹ̀lú ẹ̀ sọlọ wọn pa aláṣẹ kíká ní nìsọ́ọ̀ ọlọ́ni ẹ̀yọ zakat sọlọ tí wọn pa aláṣẹ ká ní nìsọ́ọ̀ ọ̀dà gbogbo wa ń ṣiṣẹ́ àníní sọ sọlọ́pọ̀ aláṣẹ́ká lọ jalè kájẹ́ pé yàtọ̀ ń bẹ láàrin sọ̀rẹ́ wọ́n má tẹ̀tẹ̀wọ́ kọ̀ọ̀kù sọ̀rẹ́ tó alẹ́ àti zakat wọ́n má tẹ̀tẹ̀wọ́ kọ̀ọ̀kù zakat tó alẹ́ nítorí pé àsọ̀rẹ́ nǹkan tó hùn tó ń bùkátà ká ṣe kó tó di pa ṣe òun bẹ lábẹ́ má la yatimul wajibu illa bihi fa fi'luhu wajibun nǹkan tó yẹ pé àlè rí ntọ́jú ọ̀ràn àyàn ṣe àfi ká ṣe ṣíṣe rẹ̀ ọ̀ràn àyàn ni amma zakat mílíkù nìsọ́ọ̀bì òhun tiẹ̀ òhun ọ̀nbẹ lábẹ́ máa láyẹ̀ tí mo wùjú bù ìlà bìí. ففعله ليس واجبا ما يتوقف عليه الوجوب لا يجب على المكلف أن يأتي به إن قد يكون كوني جرانيا إن كوني جرانيا كيف تستي ورانيا إن كوني جرانيا كيف تدوي ọlọrun ọbẹ ọkọ ọmọ wa kò lè ba jọrọ yẹn asọlá tó ní jọrọ yẹn àfi bìnnú kó lè lọ kù ọlọ́run ọ̀pọ̀ láti ẹgbẹ́ ní ìsìnkọ́ lọ mú wá kùsọ̀ láti lè ṣe àìwá ni bó ló ti wọ́ wá. nítorí lẹ́yìn tó tàṣẹ mọ̀kúrú rẹ̀ làá ń bẹ nínú nǹkan tí èèyàn ò lè dá èèyàn ò lè ṣe. bẹ́ẹ̀ náà ni mílíkù ní sọ́ọ̀bù yìí ní ọlọ́run ọ̀sọ́ kékeré ń dandan dandan lọ wá ní sọ́ọ̀bù ní. nítorí pé lẹ́yìn ò lábẹ́ agbára mi láti kálífù kúrò pé wa torí ẹ̀ wọ́n sọ pé ma la yatimmu al-wajibu illa bihi fa huwa wajib amma ma la yatimmu al-wujubu illa bihi fa laysa wajiban yẹn kí èèyàn kan ní máa lè dé lárúbáwá lòkulò ní ìdíjẹ́ wọ́n fẹ́ sọ wájib wọ́n sọ wujub wọ́n fẹ́ sọ wujub wọ́n sọ wájib tẹ̀ wọ́n káwọn fi máa sọ yorùbá jẹ́jẹ́ mo rò pé yé sọ yorùbá kọ̀rọ̀ rẹ lè yé mi torí gbogbo tó sọ ti dàrú nì hmm. so eléyìí ọjọ́ inú èdè sẹ̀ríà bí wọ́n ṣe máa lò nù kí la fẹ́ fàyọ gbàtà nàbì sallallahu alaihi wasallam tó ní kẹ́ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa ṣe sọ̀lẹ́ ó ti pa yín láṣẹ pé kẹ́ kọ́ wọn kẹ́ pa wọn láṣẹ kó ń ṣe sọ̀lá ẹ tún pa wọn láṣẹ kó ṣe ní tí ó ṣùwájú sọ̀lá a ti ti mà pé ní tí ó ṣùwájú sọ̀lá ọ̀nà nìkéni الطهارة الطهارة من الحدث والطهارة من الخبث ara lọ́dọ̀ tì mí aṣọ lọ́dọ̀ tì mí gbogbo ẹ̀ yóò ṣe ìmọ̀ra bákan náà yóò sálọ àlà bí jánábà ní bá ti ń bẹ lára rẹ̀ yọ ọwẹ tó ti gbé jánábà ò lè sí lára ọmọ róńdó tọ eléyìí nígbà tí wọ́n ti ní pálásẹ̀ kó ṣe sọ̀lẹ́ ó túmọ̀ sí pé tún pálásẹ̀ kó ṣe kó ṣe tọ̀hárà ọ̀dà bóòlù ṣe pálásẹ̀ kó ṣe tọ̀hárà bóòlù ṣe pálásẹ̀ kó ṣe sọ̀lẹ́ àti ọ̀mà. tó a sì máa ń pé wọn ò wa pẹ̀lú mà wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an ọlọ́run yọ yín nínú àwọn àyà yín ní ẹni tí ọ̀ma nǹkankan nínú àwọn olùmọ̀sọ pé ta'allam falaysa al-mar'u yuladu 'alima lọ wá mà kọ́ mà kọ́ nípa àmà torí pé wọ́n gbìyàn lólùmà sànàbì sallallahu alaihi wasallam ti sọ yìí pé ẹ pọ́ ọmọ kó ṣe sọ̀lá a sì sọ yìí pé ìpọ́ ọmọ kó ṣe sọ̀lá ìpọ́ ọmọ ni pẹ̀lú kó ṣe ń tọ́gbọ́dọ̀ síwájú sọ̀lá bó wa lọ mẹsẹ fẹ ṣe tó síwájú sọláàtì àti sọláàtì láì jẹ pọ máa ń parẹ ní rìwáyà tó tẹlẹ fi sọ pé alẹmú sọbíyà sọlá ẹ̀kọ́ ọmọ ní sọláàtì ṣe torí pé tẹ ẹ bá kọ́ ní òfì ṣe paláṣẹ ẹ sì tún kọ́ bó o ní o ti ṣe ṣe ti máa síwájú sọlẹ ìmára nítorí pé àkọ́ a sì ní kó ṣe é yóò jẹ tẹkílífún bí máa la yọ pa nígbà téèyàn ń pààyàn láti pẹ̀lú téèyàn ò lè ṣe nítorí agbára èèyàn lọ. rí ọmọ tẹ́ ń sọ pé ẹ lọ sí sọ̀dá ẹ ti kọ́kọ́ kọ bàbá tó àtàbà ni bàbá yàgbé àtàbà ni títọ́ bá ń bẹ lára sọ àfọ̀dánù ni bá ń bẹ lára sọ àfọ̀dánù ni. ẹ̀yà wàá wò bá ṣe sálùwàlá ẹ̀yà wọn náà ṣe kí máa rí ọmọ náà ti máa ṣe ẹ̀yin náà ti máa rí ah kíni kì í máa ṣe mú lọ́kọ̀ọ́kọ́ máa fìn ṣáàbì kó tó di pọ̀ yọ mi kì í máa ṣe pé ẹnu lọ́kọ̀ọ́kọ́ yọ ṣáàbì kó tó di pọ̀ fọwọ́ ah ọ̀n patí láì jẹ́ kó o ti ìbọ́jú bàbá lè máa mú ẹ̀rì kọ́ ọmọ ọmọ kókè ojú bíbọ́ yóò síwájú so ọmọ ti máa gbogbo eléyìí ẹ wàá máa pa láṣẹ wọn pa yín láṣẹ pé kẹ ẹ pa wọn láṣẹ wa hum abna'u sab'i sinin nígbà tí wọ́n bá ti dọ́ ọmọ ọdún méje ọmọ ọdún méje pérépéré àbọ̀ ọmọ ọdún méje tó ti kọjá ọmọ ọdún mẹ́fà tó wọnú ẹ̀ kéke kọ́dà kó ti pẹ̀lú dọ́kàn èwo nínú méjèèjì ìyapa láàrin àwọn olùkọ́ nítorí tó máa sọ pé ọmọ ọdún méje sí tó ti pé pérépéré tó ti wọnú ẹ̀ kẹjọ kọ́dà kó ti pẹ̀lú ọjọ́ kan àmọ́ ọmọ ọdún méje tó ti pé mẹ́fà pérépéré tó ti wọnú ẹ̀ keje pẹ̀lọ́jọ́ kan. nǹkó yẹ yín ẹ̀ nísìnyí ẹ̀yàn máa sọ pé the the twentieth century sẹ́wọ̀n pé twentieth century ò tí ì dé tẹ̀sí sọ pé twentieth century nígbà tá a bá dé two thousand and twenty dé twentieth century lẹ́ẹ̀ma pé sẹ́wọ̀n gẹ́gẹ́ tó ti ká kún so onísìnyí gbàtà ni wàhùn àbùnà òsè bẹ̀rẹ̀ sí ṣé tọ́mọ bá ti pọ́dún méje géérégé tó ti wọnú ẹlẹ́kẹjọ ni wọ́n ń sọ ni àbí tó ti pé ẹ̀kẹfà géérégé tó ti wọnú ẹlẹ́keje ẹ̀hàn pé yàtọ̀ wà láàrin méjèèjì inṣàlá àtàlà kọ̀ọ̀kan nítorí kété èèyàn bá ti wọnú tọ́jú ayé èèyàn bá ti wọnú ọdún kan láì sí ìpè èèyàn ti dọmọ ọdún yìí nínú ìtìlápèjì rẹ̀ wọ́n ti pé ọmọ fifty seven years fifty seven ti pé gérégé wọ́n sọ pé inú fifty eight years mi ni mo wà báyìí mo rò pé yé wa tó kì í ti kọ́ máa dín so irú fifty eight ló ti wà báyìí torí ó tó bá ti léjọ́ kan ó ti wọ́n ní fifty eight torí ẹ̀ inṣàlá ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa méjèèjì pé ṣé tó bá ti pé gerege tó bá ti pé gerege ó ti wọnú ẹ̀kẹjọ so torí ẹ̀ tó bá ti pé mẹ́fà gerege tó ti léjọ́ kan ni wọ́n ń wí inṣàlá tó bá ti jọ ọmọ ọdún méje wọ́n ní kí láàfi mọ kí ló dé tó ń fi sọ ọmọ ọdún méje wọ́n nítorí ń gbà yẹn ọmọ ti máa dó ń jẹjẹ yóò ti máa dó mímu yóò ti máa dá tábà tó ń gbà yẹn kò ní sí mami mami ẹ kíní kan pópó ẹ kíní kan ó ti tọ̀ ó ti tẹ ó ti yàgbẹ́ kékeré kékeré ó lè ta àbúkọ nílé ọ̀dì torí pé ń gbà yẹn ọmọ náà ti ṣe kíni ọmọ ti gbọ́n tọ́ kọba àjọkùnrin kọba àjọbìnrin kò sí yàtọ̀ tó bá ti kọ́ ọmọ ọdún méje wọ́n nítorí pé ń gbà yẹn ọmọ ti mọ ntọ́ da yàtọ̀ sí ntí ọ̀dà ọmọ ti mọ ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn especially tó bá gbẹ̀yìn òbí náà sẹ́sì níbi kó àwọn ọmọ kọ́dà àwọn ọmọ kò ní kò ní tì pọ́dùn ga bí tì mọ̀tẹ́ bá ti dúró tẹ káwọ́léra wọn lórí àyà yín tẹ ń wo bí tẹ forí kàn ẹ̀rí kọ́ mọ̀ níta pélépélé wájú yín má yóò ti máa yóò ti kọ́kọ́ fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ṣe ń kọ́ rí mẹ́tẹ́ ọgbọ́n ẹ̀rí kọ́ láíláí yóò ti mọ̀ pé tẹ́ máa ti ń ṣe lé ìṣọ́ láti lẹ́yìn sí i onáà ti máa wálẹ̀ kan láre onáà wàá dúró wọn máa ma ṣe yọ gbọ́ sókè yọ ka ọ síra yọ ka ọ lórí ara wọn ó lè má rúkú ọ kọlọ forí kalẹ̀ lọ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ náà ti ma kíkẹ́ nǹkan yìí kìí ṣeré tọ eléyìí látọ̀ ọmọ méje lẹ́tì máa pa wọn láti bá wọn wọ́n gbèrè fún ọkùnrin àlẹ́ yìí ha anábì sallallahu alaihi wasallam ni ẹ máa nà wọn lórí sọlẹ́t ẹ̀nà wọn lórí sọlẹ́t ní lólù tí ò ní à ń bóni ní à ń bóni láwọ à ń bóni lára ní lólù tí ò ní à ń kánni léegun tí ò ní nínú ẹ sì ṣọ́ra fojú ọmọ ẹ pé má gbẹ etí ẹ má gbaná ojú ẹ ojú yìí náà sá ni sá ẹ ṣọ́ra fojú ẹ má lù wọ́n lúlù tí ó ṣe wọ́n léṣe tí ó pa wọ́n lára tí ó kà wọ́n léegun kọ́dà tí ó da fraction ṣe egun wọn ẹ má ṣe tọ́ àmọ́ ẹ lù wọ́n kìí ṣe pé ẹ rẹ̀ kẹ́ bá wọn wí o bá wí fẹ̀ ju lúlù lọ ẹ lù wọ́n ẹ lù wọ́n là nàbì sọ eléyìí ba ọba eh, idea àwọn education tí wọ́n sọ pé àgbọ̀dọ̀ lu ọmọ rárá ọbàjẹ́ sọ̀rọ̀ ànábì tí wàá lélẹ́yìn làwọn gbọ́ pé sọ̀rọ̀ John David torí ànábì sọlọ́lá àìsọ́lá ni ẹlù wọn àmọ́ nínú tọ́lbíà ìsìlámìyà wọn ní tọ́mọ bá ṣẹ̀ gbogbo bá tilẹ̀ wù tọ́ ṣẹ̀ tó ẹ má lù kọjá mẹ́wàá má bìkẹ́ sí pé àmọ́ gbogbo gbogbo gbogbo wọn wà ní wọ́n lù kọjá thousand yóò bá lẹ́bùn thousand tọ́wọ́ ti ẹ̀gbọ́n òtítẹ́ ẹ̀rọ so torí de eléyìí báyìí ẹ má lù ọmọ tayọ mẹ́wàá ṣùgbọ́n pé ẹ má lu ọmọ rárá o torí pé ọmọ kan bá ti mọ̀ pé gbogbo ohun tóun bá ṣe wọn ò ní nà ó kò sí tàbí ṣùgbọ́n pé ìwà ó ti máa burú sí i so òwe lágbára kan ti sọ yìí pé man amina lọ́ọ̀kọ̀ bẹ́tẹ́ àtà àlàdà ẹni tó bá ti mọ̀ pé kò ní sí ìbáwí gbogbo wa ẹlẹ́kọ̀ọ́ ni ọmọ wò ẹ̀mẹ́ni tó bá ti mọ̀ pé wọ́n bọ̀ wí kò ní hùwà ẹlẹ́kọ̀ọ́ torí de eléyìí báyìí ẹ lù ọmọ tá a sì lù nítorí kò ṣe sọ náà nítorí súnmọ́ náà ní pé tó bá ti lè di kó dàgbà ju ọdún mẹ́wàá lọ kò ní fi sọ láti ra jù torí ẹ lù ẹ̀yin òbí ni wọ́n bá wí o kìí ṣe pé ẹ̀yin agbọ̀ràn dùn o òbí ni wọ́n ní kó lu ọmọ rẹ o kìí ṣe bọ̀dá sábúrò o sínú àbúrò tí ń bí ọ tẹ́lẹ̀ tí wọ́n máa lé ọmọ ọlọ́mọ ká pẹ̀lú bọ́ksìn àti ìpá àti gbogbo ẹ̀ àti pọ̀pá kí wàá ló lè ṣe tó tó báyìí kò fi sọ láti mí à dákun má pa mí lọ́mọ <laughs> torí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ rẹ òbí ni ànábì ń bá wí ìhìn òbí kan ò sì sí gbàdé epo rẹ dáhùn tí wọ́n wá lu ọmọ rẹ̀ tí ó fi fọ́ lójú yóò lu ọmọ rẹ̀ yóò fi ka lẹ́sẹ̀ ọmọ wọn máa bí ọmọ ń bọ̀ bá dà pé ẹjọ́ sà agbókun wọn bí yín ẹ̀yin gbọ̀tẹ̀yìn ọ̀rẹ́ yìí ní àdánwò ẹsẹ̀ rọ yìí ló gbé sí yín jẹ́lí sọ ẹni sàlàyé díẹ̀ fún wa ń pa abẹ́sẹ̀ ti rọ <laughs> nì mi fẹ́ kọ kò ṣe sọ láti fún mi tí wọ́n mi fi mí hàn ara sánmà tí sọ lẹ̀ tí wọ́n sọ mí ẹ sọ ma àmọ́ bọ̀dá kan ẹ̀ wọ́n sáwọn ọmọ ẹlòmíì lè jẹ́ pé ọdẹ orí ń inú lè máa rún sábúrò mi tí wọ́n fẹ́ gbá tí wọ́n fẹ́ dá pàṣẹ la àjàjà ìyá àwọn èsì nǹkan kan náà ẹ̀ mọ̀ káwọn máa burú bàjẹ́ àbẹ́yìn náà fún lẹ́fì nígbà tí ẹ kéékèèké so téèbù á ti ṣe ọmọ ìyá kan náà táwọn ìyá yóò ti máa rọ̀rọ̀ kúrò sínú pé wo ọmọ ìyá rẹ nípa ọmọ wọn lọ́mọ ayé ìyá ara wọn títí dọ́rùn o àmọ́ ọmọ ọba kan ẹgbẹ́ àwọn èdè burúkú ọba ká ọmọ bàbá rẹ nìkan wọ́n ti wá sọ yín ara yín tí ìyá rẹ̀ ọmọ ìgbò fáwùlù ń gbá kápẹ́ ọmọ àti ẹkú ọmọ kan tó sì ní láyé ni ọwọ́ àfi màmá yìí lẹ̀ àtẹni tí ń pè lọ́mọ ọba kan tí ọmọ bá ti pín ogún wọ́n kàn fún ìyá ní one over three ìgbàdọ́ yẹ pé ọmọ ìyá yọ kan ló fi sílẹ̀ àti ìyá wọ́n fún ìyá ní one over three kí ló kù. two over three yẹn ọmọ ọba kan yóò kó gbogbo ọba kúkó ẹni tó ń pè lọ́tọ̀ ọmọ rẹ̀ oní gbogbo owó tó torí ìdílé àtọ̀mọ́ tẹ́ra wá dànù àtọ̀mọ́ fẹ́ sọ àwọn ara wọn bí màmá yín bá jọ́ tọ̀tọ̀ sí bàbá yín ẹ̀sìn kankan náà ókè tí ọmọ bàbá làwọn màmá yín ọ̀fẹ́ bàbá yín bàbá yín ọ̀fẹ́ màmá yín ọmọ atalẹ jẹ níbikíbi tí bàbá yín bá ti fẹ́ yàwó níbikíbi tí ìyá yín bá ti fẹ́ yàwó tó bá ti lọ́kọ ọmọ atalẹ rò pẹ́ jù ọmọ bàbá yín láì jẹ́ dàrí gbogbo màmá wa ti fẹ́ wọ́n fi máa lọ ni àwọn fi máa kalẹ̀ fún yín ni mo rò pé yé yín nítorí pé ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ ni wàhálẹ́ ìlú abẹ́nà ìkùnmọ̀lẹ́dínà min aslabikum àtàwọn obìnrin tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ tìyín tó ti bàràbàrà yín jáde. tó bàbá òun gangan ló ní tọ́pọ̀ jù tọ́mọ fi tọ́mọ. bàbá ní gbọ́mọ ká ó kàn jẹ́ pé a nídìí màtírí àti ìyá rẹ̀ nìkan mọ́ obìnrin kó lè bá a dọ́mọ. torí ẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́ tún sọ ni wa'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil-ma'ruf ẹni tó bá sì bímọ lọ́jọ́ ràn yàn lórí rẹ̀ kó máa pèsè ìdí àti mú àti tí ìyàwó àti ọmọ tó máa jẹ tí wọ́n máa wọ̀ ní ọmọ pèsè rẹ̀ torí rẹ̀ bí bàbá yín bá fẹ́ sábárúmọ́ bàbá àti ẹ̀fẹ́ gùn bàbá àfánàgbó ẹ̀yìn yìí náà ni ó kì tó ìyá yín yóò tún bí ọmọ àtẹlómìn náà ní tó wọ́n bá bí sáà akàndúpẹ́ fọlọ́ pé ìyá àti bàbá yín lọ́pàdé lẹ́sìn tó wọ́n màmá àti bàbá yín wọn kò yé tó ń torí de eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ wá ti torí pé èèyàn gbọ́dọ̀ ti torí pé bàbá mi tàbí ìyá mi ló bímọ ìfọkọ òun kọsọ àwọn ọmọ dọ̀tá ara wọn ìwọ náà kò sí lọ lákàkùn kó dé kórìí rẹ pé mọ́tàn ara rẹ dànù ọmọ yìí tí bàbá rẹ bí tí èso ọmọ ìyá rẹ ọmọ ọmọ bàbá rẹ ni ọmọ bàbá rẹ tó ti rí yín kò sí tó lè yà yín láéláé kò sí tó lè yà yín láéláé ọmọ màmá kan náà yún kálukọ fọ ọmú màmá rẹ bàbá yín kọ́ èyí bàbá kan náà ni ọjà ti ṣe jẹ má ọmọ ọlọmọ hmm. ti pé ọmọ kò wá ti lọ́wọ́ wọ́n sọ fún bàbá yín nù bàbá ni ó lù torí wọ nǹkan míì lè wọ lúlù tí wọ́n lù ìkórìíra àti gbogbo àwọn kútùbà burúkú tí ìyá rẹ̀ ń ṣe sí létí o lè fi kún fọmọ ọlọ́mọ kó ọgbọ́mọ ọlọ́mọ ń pàkọ́dá kù lóòótọ́ kálukú ọmọ sunkún jọ́nà àmọ́nù ìyá àti ọmọ adùn ní pé kíni ọba ti gbá kútùkú dànù dà láwọn ìyá abúmi bàbá ni kọ́ ní ọmọ o ọmọ lu ọmọ ọlọ́mọ ti léṣe o ọ̀dọ̀ ìbò sílẹ̀ wọn ò lu ọ́ wọn ò lu ọ́ lọ́pàá ló fi digi gbígbẹ ẹlòmíì ti pọ́ ọmọ thirty five kò ṣe sọ láti rí fọ́lọ́ ẹlòmíì gan ti lọ sixty kò ṣe sọ láti rí fọ́lọ́ rọmọdọ́nà dé lòun náà sálù aláàbáyé àbújá ń jẹkù lápá àbújá ń jẹkù lẹ́sẹ̀ àbújá ń jẹkù lójú ó ní bí rọmọdán náà bá ti lọ òun ó ẹ̀ díẹ̀ níbi kó wọn ṣe kàn máa fẹ́ kó wọn máa ṣe ní gbogbo. sẹ́ni tó bá ti wá jẹ́ kí wọ́n ń bá wí láti ọmọ ọdún mẹ́wàá kò súnmọ́ kó wá bàlágà kọjá pé kò ní ṣe sọ̀lá ìdí nu tíṣẹ̀lẹ̀ àtúnṣe pé tó bá bàlágà tí ọba ṣe sọ̀lá tí wọ́n pa ni kí ló tó kù kò sí ní tó kù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù wọ́n abùnà wọ àṣírí tá a sọ náà àṣírí tá a náà fi sọ náà ṣé tó bá pín mẹ́wàá dérége ni àbí tó bá wọnú ọdún kẹwàá irú ìyapa tó wà níta lákòókò náà wà wọ́n fẹ́ rí kó o bá yín náà kó n fi lọ́mọ bá wá jẹ́ ẹ sì yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ níbùsùn ẹ mẹ́ta àwọn ọmọ máa sùn síra wọn tó máa ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá ẹ ra mátíráàsì ti kálukú fún lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n nítorí pé tọ́mọ bá ti dé sínú tẹ̀lẹ́ẹ̀z tó bá ti di ẹni tí ó ti mọ̀ tún yàtọ̀ sósì pàápàá jùlọ bí ọmọ ọdún mẹ́wàá kò yẹ kó máa sùn sí irú rẹ̀ kó wọn máa jarun pálura wọn kó wọn bàa jẹ́ pé ntí ọ̀dà yọ papà tẹ́lẹ̀ kódà kó sọkùnrin sọkùnrin àbóbìnrin sóbìnrin ó lè fà á kí kálukú wọn kọ́ máa ṣe rẹ́gbẹ̀ kọ́ máa ṣe ránù kó di kọkùnrin ń wọkùnrin obìnrin ń wọbìnrin bá wà ní tó bá gbọ́ ọmọkùnrin ní sùn ti ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ bìnrin àbúrò lè ṣẹlẹ̀ ìrọ̀ islam sọ pé ọ̀fọ̀rẹ́kù bainahum fil madaji' ẹ̀yà wọn níbùtù agbára wọ̀ ká kára mátíráàsì fún kálukú agbára wọ̀ ká kádábẹ́ẹ̀dì yọ fóníkàlùkù kò burú kárẹ̀ ní fún kálukú kí kálukú sì máa tẹ́ni rẹ̀ síbi tí ò ti ní jarun pàlọ́ ẹlòmíì. gbàgbára wọ ọba kẹ́ni agbára wọ ọ̀ka páálí káwá páálí tó ń kálukú tí ó ti máa na ẹ̀yìn rẹ̀ ńgbà ilẹ̀ bá sú kó sì tẹ́ páálí rẹ̀ síbi tí ò ní jarun pàlọ́ ẹlòmíì. òdodo lọ́rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam wàláhì aburú bí máa ń tẹ̀lé látara ọmọ sùn sí ọmọ a àwọn aburú àti ránù burúkú ọ̀pọ̀ jọ̀jọ̀ torí ẹ̀ ká má bàa lẹ́sìpírẹ́ǹsì rárá rárá ntaasi ọmọ sùn ọmọ torí ńgbà ọpọlọ ti jiná débi ká wọ́n ti bẹrẹ sí ní sẹ́ǹsì nǹkan tí wọ́n wọn wọn. à ń bí ma à ń bí ma à ń bí ma à ń ma ọ̀dà púpọ̀ ọmọ tún da kátó máa ṣe palẹ̀ má lọ́nà tá a fi ní lùgbọ́ ọlọ́run kókò má ọmọ bíi àádọ́ta nínú yàrá kan láìsí ń kánù irú àwọn àtàn lè sàkàtọ̀dà ṣẹ́jú káwọn ọmọ gbébi tí atẹ́gùn ti fẹ́ sí wọn ó jẹ́ kí gbogbo ọmọ kọ̀ọ̀kan kó wà separate lórí ibùsùn tiẹ̀ lágbára wa bá ta kíkọ́ ọmọ kọ̀ọ̀kan gan kó wà ní yàrá tiẹ̀ kí ló burú ń bẹ kó nà ó ti máa ti sin kó ti máa kó afínjú ká máa ṣe competition láàrin ọmọ ọlọ́dọ̀tí ọmọ ọlọ́látúndú yàrá ọmọ ọlọ́májú ọmọ oníbẹ́ẹ̀dì rẹ̀ ń yọ ọdún ìpele yìí yóò tún máa promote àwọn ọmọ ni ẹ̀rí pé ìwà àyàtọ̀ tẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ àyàtọ̀ díẹ̀ ní gbólóhùn ọlọ́bi ni alimu sọ̀bí yẹ sọ̀lẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọdé kéèké wọ́n sì ti sọ̀lẹ̀ lè sẹ́pẹ̀rẹ̀ sí ní tó bá ti kọ́ ọmọ ọdún méje wọ́n bùrẹ̀ bóòhù àárẹ̀ yìí ẹ sì máa lu ọmọ lórí pé kò ṣe sọ̀lá ibùnà àṣírí sínú tó bá ti kọ́ ọmọ ọdún mẹ́wàá. ìwáyà alákọ̀ọ́kọ́ Abu Dawud òun ló gbé jáde bí isnadin hasan ìwáyà kejì wọ́n sì wá nínú ìwáyà Abu àti Tirmidhi òun náà jẹ́ hasan. ìwáyà kan ó tún wá pẹ̀lú gbólóhùn múrù sọ̀bíyà fi sọ̀lẹ́ ìdàgbẹ́lẹ̀gẹ́ sẹ́bà sinin ẹ̀pọ̀ ọmọdé kékeré láti ẹ̀kọ́ ọmọ fi sọ̀lẹ́ tó bá ti pọ̀ ọmọ ọdún méje eléyìí wá lọ́dọ̀ Abu Dawud. àwọn olùmọ̀nìkọ̀ ẹ̀sìn Islam nínú wọn ni Al-Izz ibn Abdussalam wọn ní sọ̀lá tẹ̀ sọ̀ràn ẹ̀ lórí ọmọdé bẹ́ẹ̀ náà ni Al-Imam Ibn nínú al àwọn náà sàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀ràn yẹn ni lórí òbí rẹ̀ kọ́ pa aláṣẹ kò sí àmọ́ òun tí ọba ṣe tí ọba ṣe nígbà tó méje nǹkan tí ọba sì ṣe nígbà tó wà lọ́mọ ọdún mẹ́wàá náà kọ́ yọkàn bàbá wí kò nítorí pé òun wọn làwọn olùmọ̀tò wa sọ pé kì sọ̀rọ̀ lórí kí ló dé tí wọ́n ti ní ọ̀nà táyìn máa dáhùn nǹkan sọ̀rọ̀ àyàn lórí èèyàn nígbà tí ọ̀wá ti wọ́n tún ní ẹ wá dáhùn rẹ̀ wá ń jọ́nu nínú òfin ya, ẹ̀rí sọmọdé yẹn ni ànábì pa láti tààrà alámòójútó rẹ̀ òbí rẹ̀ ni wọ́n pa láti kó sẹ́wọ̀n pé àṣẹ yẹn ti gba bìkan kó tó dọ́dọ̀ ẹni tá a rántí. sẹ́lẹ̀ yẹn wọ́n pè ní al-amru bil-amri bish-shay al bil-amri bish-shay hal huwa amrun bih bẹ́ẹ̀ ni wọ́n máa ń kọ́ nínú usulul fiqh. ká pààyàn láti pẹ́ lòmíì láṣẹ tí ẹlòmíì wọn ti pa láṣẹ àbá àti pa láṣẹ ìtọ́jọ́ gbajù ni pé wọn pa láṣẹ wọn pẹ́ lómi ìtọ́hún yàn sáfẹ́ fún jíṣẹ́ fún wọn pọ̀ láṣẹ amẹ́ni àkọ́kọ́ ìlà pa láṣẹ kí láti pọ̀ láṣẹ jíṣẹ́ yẹsẹ kó ńlá pa láṣẹ kó ṣe sọ̀lá tí wọ́n bá ti jíṣẹ́ ìwọ ọ̀sẹ́ lọ ọmọ ṣe sọ̀lá kó ṣe sọ̀lá ìwọ ọ̀sẹ́ lọ nígbà tó wà lọ́dún méje títí tí ó fi pé ọmọ ọdún mẹ́wàá tó bá ti wá kọ́ ọmọ ọdún mẹ́wàá ó sì ń jíṣẹ́ fún náà kó ṣe ọ̀sẹ́ lọ nígbà tó wọ́n bá lù tí wọ́n bá ti lù àìwá ṣe sọ láti tiẹ̀ tó ti kọ́ jẹgba kò tún tẹ lọ́n nítorí pé kò ní dání tí wọ́n ń pèsè rẹ̀ lẹ́ onígbà tó bá bàlágà kò sì tí bàlágà lè ìjọba oṣù jẹ ẹja dúró báyìí lónìí a rí i pé ẹ̀sùn Islam kò gbà ìdákan sí ma lásán ká fọ́ málẹ̀ kíkọ́ ọmọ ọmọ ṣe ń tọ́ bá wù torí pé ìwọ́lá alágẹ̀mọ́ alágẹ̀mọ́ bá ṣe bí ma rẹ̀ ẹnì lórí ikú ọmọ rẹ̀ ọmọ adó torí ọmọ ló kù sí lọ́wọ́ pé kọ́ ọmọ adó tààtò afẹ́sẹ̀ alágẹmọ ńgbà tí èsì pélégún là wà kí wọ́n ti bí ma ó ti bí ma ọ̀bọ ti wà lábẹ́ pé ọlọ́run bí ọ léèrè nípa ọmọ ọgbọ́dọ̀ tó péye lórí ọmọ àkíyèsí tọ́ga ọgbọ́dọ̀ nítorí pé ẹni tá a fún ní nǹkan dàjẹ́ ni ọ́ láti bi léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ǹdà òkèèyàn. àpèjúwe kan ní ti sọ̀rẹ́ ẹ gbọ́dọ̀ máa pa àwọn ọmọ yín láti fún ti sọ̀rẹ́ bọ́mọ bá ti kọ́dún méje à nípa láti tó ṣùgbọ́n kò burú ká mú lọ mọ́ṣáláṣí kò burú ká dúró lẹ́gbẹ̀ẹ́ wa tá à ń bá ti sọ̀rẹ́ kò burú ká máa pè é sí láì pa láti sí pàǹpẹ́ sí lọ sí sọlá dídé kọ́ lọ sí sọlá tó àṣẹ nìyẹn wá kájọ sí sọlá wọn náà lọ sàlùwàlá ẹ̀ ń pè é sínú ẹ̀ sì palasẹ̀ bẹ́ẹ̀ mọ̀ fọmọ yín ẹ̀ máa fi hàn ṣáàjú kó tó kọ́dún méje tó bá tó wá kọ́dún méje ẹ̀ palasẹ̀ àṣẹ tí ọba wa mú sọ tó fi kọ́dún mẹ́wàá ó ti sáà kọjá bá lẹ́gbàá tí ò ní ṣẹlẹ̀ sí abẹ́rẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá kọ́kọ́ àwọn òbí máa ṣe kọ́ba wa tún àwọn ọmọ wa ṣe kọjá kí gbogbo wa ká máa bẹ lórí pàǹsí tọ́lọ̀ à ń ṣe náà bọ́lá ti ṣe fẹ́ lọ́nà tí ó gbà yọ́nú sí wa tí ó sì fi wá ṣe kòǹgẹ́rì ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá kó fi wá ṣe kòǹgẹ́rì kó yọ́nú sí wa kó tún wá ṣe gẹ́gẹ́ bí òbí ó tún àwọn ọmọ wa ṣe ó ṣe gbogbo wa lólórí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. àwọn tẹ́lifíà tí kò ní iṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ máa ń tọ́jú láti tọ́jú àwọn ará dáná pé àwọn ibi mẹ́rin fún mẹ́fà wọ́n ní pé ṣé ìjọba àti ìdíkùn ṣé ó pọ̀ dandan lórí àwọn ìdáhùn lọ bẹ́ẹ̀ ni zakato fitiri ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí sẹ́kò ti délé ayé ṣáájú àárọ̀ ọjọ́ ọdún ìtúnu Ramadan àbí láàárọ̀ yẹn gàgà so zakato fitiri ó ní ti pẹ̀lú sẹ̀mí àti Islam ó ní ti pẹ̀lú owó àtàìní kò ní pẹ̀lú jíjọ́kùnrin àbí jíjọ́bìnrin kò ní ṣe pẹ̀lú gbígbélé àbá ìgbélé kò ní ṣe pẹ̀lú pé agbára mi ká Ramadan èmi náà ṣe já àbá rẹ̀ ló ṣe mí tí ò jẹ́ ń lè ṣe àbí mo nídìí wá kábí nǹkan oṣù kò sì ní ṣe pẹ̀lú ọkùnrin àbófinrin oníkálukú ní ọ̀yọ́ zaka tó sọ̀tù torí rẹ̀ gbọ́dọ̀ yọ ọ̀rọ̀ mi tí ìníṣẹ́ lápá kò tó láròyè kò tó láwàwí èyí náà wà nínú ẹni tí ó yẹ fún ní zaka tó sọ̀tù tẹ́ ẹ bá rẹ́ni fún yín nínú ìtàn fún yín ẹ̀yin náà yọ tìyín àti tọmọ àtìyàwó yín náà. ni pé ṣé ó tọ́ báwọn máa ń ṣe pé gbogbo láti sọ̀rọ̀ báwọn máa ka sọ̀rọ̀ àwọn máa ọ̀dẹ́ máa báyà kò sínú kò sínú táwọn ẹni a máa ń tọ̀ látòrí àwọn sọ̀hábà àtàwọn tó ń tọ̀ lànà wọn kíkà máa kí kò sínú ojú ọ̀nà tí ní ká ṣàdúrà tí bọ́lọ̀ tí tọ́ gbàdúrà náà ló ní kí ẹni tá a ṣàlàyé lánàá nù tẹ̀sí ẹ̀ imma yablughanna عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ọlọ́run tó gbàdúrà náà lónìí kẹ́ máa ṣàdúrà bá yóò la ṣèjì náà. wọ́n ní pé ọkọ̀ àwọn ṣiṣẹ́ ní cooperative society wọ́n ní tó tó lẹ́yìn láti gbọ́ ọkọ̀ láti gbọ́ ọkọ̀ àwọn. ó depend lórí cooperative wọ cooperative rìbá wọ́n ní báwọn lè ti torí rẹ̀ gbọ́kọ̀ dànù torí pọ́pọ́ ó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tí ó ti máa gba làánà torí pé anabi sallallahu alaihi wasallam ní la'ana Allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidayhi. وقال هم سوا متفق عليه ọlọ́run láàánú ẹni tí ń jẹ rìbá ẹni tó fún un bákan náà ẹni tó kọ́ àtàwọn ẹlẹ́rìí tó jẹ́rìí sí gbogbo wọn ànábì ni wọ́n dọ́gba nù lánàá táwọn lè ti torí rẹ̀ bọ́ kọ́ lẹ́ẹ̀ bá sọ kó fi ilẹ̀ tí ọba pàtì ẹ lè ti torí rẹ̀ bọ́ dànù náà. wọ́n ní ìdàlẹ́ olówó àti mùsùlùmí tó fẹ́ kí wọ́n máa ṣe ìdúrà sínú omi wọ́n á máa gbé báwọn èèyàn tó máa fi ṣe ìsọ̀bí ẹ̀kọ́ ní gọ́lẹ́nì kò sí nínú ìlànà anábì sallallahu alaihi wasallam bí ìṣe iṣẹ́ awo bó ti ṣe bẹ̀rẹ̀ náà nù wọ́n ń ṣàdúrà fáwọn èèyàn sínú omi pé ẹ lọ máa mú omi ìsọ̀yè omi àdúrà kí ni wọ́n ti ń sọ èyí táwọn náà ń gbà náà. wọ́n ń gbé kílẹ̀ ní báwọn sọ bẹ́ẹ̀ nìkan tó yẹ pé ó gbé súnà kórì pé bọ́ọ̀lù ti ṣiṣẹ́ ṣe. wọ́n ní ó ní àwọn kan jẹ́ lọ́dọ̀ pé ó dẹ̀ lówó náà. kò kí ń sanwó wọn tó bá tó di next month bí wọn ti sẹ́wọ̀n ó lọ. àwọn àtọrọ owó náà ni ó gbé ẹ lọkọ ẹ wá béèrè mí tó bá tí òjò tètè sanwó eléyìí ṣe ní ṣe rẹ ní ṣe ẹ báyà wọn náà sòtòrí ẹnu ẹnìkan wọn ló gbé súnà sórí kéèlú àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ nígbà tó ẹ kó àwọn fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ béèrè béèrè mi. wọ́n ní pé ṣé àwọn ló bí àwọn bí àwọn ń kọ́ nínú àwọn láti fẹ́ ọkùnrin tàbí ẹni orí kò ní sùlápò dáadáa pé ṣé ìyẹn tọ́ àwọn àbáwọn lè kọ̀ nípa àwọn. alákòlá hàn ẹ̀sìn lọ́yẹ̀ kí wọ́n wò ẹ̀sìn àtiwárì onísùlápò dáadáa tó ọ dájú pé wọn kó <laughs> so àpòlù wa ọ ayẹ pé àwọn òbí rẹ wọn rí tí ọba ti ní sùn lákòókò tó nǹkan àwọn ò ní fi ọ̀fù tó ìyẹn pé kò léego àìléego yóò mú kó ọmọ fi ọ̀fù tó wo rẹ lẹ́yìn fẹ́ lẹ́fẹ́ fi ọmọ fún ni àbí báwo ẹni bá fi ọmọ fún yà nítorí owó ti fọmọ fún yà wàlúwà àfi tọkùnrin ọba mọ pípé torí owó òun ló ṣe fẹ́ lóò ní jìyà. wọ́n jẹ ìyàwó tó jẹ ya ma tó ẹ jẹ́ kí nǹkan máa lọ bó ti ṣe tó bó ti ṣe yẹ tẹ yọnu sẹ́sìn rẹ tẹ yọnu síwà rẹ̀ ẹ fọmọ fún owó rẹ báyìí náà máa rówó gbà bẹ́ẹ̀ ẹ tún gbà wá o ẹ tún gbẹ̀kẹ̀ ọmọ yín àbùkù iná ló ní ọmọ abájì ẹ̀mí irú kẹ́tù padà dẹni tó tún tẹ́ náà. wọ́n ní pé ṣé ìrùn dídé fọ́ọ̀mù kékeré ṣe ń dandan. kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin àmà díìtì kan tó ṣe yàtọ̀ ìbéèrè nǹkan ọ̀yẹ́ káwọn èèyàn máa béèrè wọ́n ní àbá pé ọkùnrin ni wọ́n farun rẹ̀ wọn ò ní farun obìnrin bó ń bẹ̀ ìbádìí náà lọ sọ pé wọ́n farun òun náà lọ sọ pé wọ́n pẹ̀ràn fún náà lọ sọ pé sọ lóko lè tó láàárọ̀ lẹ́yìn àṣùbà tẹ́bá ti ṣe àtúkàrù tó wà lẹ́yìn sọ láti tán ẹ ṣe àtúkàrù sọ́bà ẹ lè tẹ́ sáájú rẹ̀ ọ̀tá àlùfájàrí bá ti yọ. sọ àmọ́ ó lè jẹ́ pé àsìkò sí fún yín torí tá àlùfájàrí bá ti yọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kàtá àlùfájàrí ẹ̀ mọ̀rí lé mọ́síláṣí ó sì lè má pẹ́ sí tí wọ́n fi ṣe ìkọ́ àmà tó ajẹ́ pé ìgbà tásìkò ọgbà yín àṣùbà lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe àṣàrò ọ̀sọ́lẹ̀ lẹ́yìn eléyẹn ti mẹ̀sà ẹ̀ mà sí lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ ẹ̀ mà sí lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ tó ráwọn àdéhùn kan ṣàfihàn ipá do ayé o tó bá ṣe láàárọ̀ so tọ́lọ́mù bá kọ pé kò kú ó tó di kóòrùn ọwọ́ ọwọ́ àlùjẹ́nà tó bá sì ṣe ní ìrọ̀lẹ́ tọ́lọ́mù bá sọ pé kò kú ó tó di kó àlùfáàjà rí tún yọ wà àlùjáná á pé lẹ́yìn ìgbà tó ń ni wọ́n sọ. wọ́n ní àwọn tí báwọn náà ń ṣe ní náà ẹ fi ìwà ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ pátápátá ni àkọ́kọ́ gbèsè ni ẹ sì gbọ́dọ̀ padà sídìí rẹ̀ mọ́ ẹ sì kábàámà ẹ máa bọkàn jẹ́ kí ló dé tí mo ni mo ṣe yìí ẹ ṣe ẹgbọ́rọ̀ ọlọ́ọ̀ ẹlẹ́dàá wa màdánàbí nù hàlẹ́ ìsìlám tó ń sọ fáwọn èèyàn onífẹ̀kúlù tó sàwùsírù rọ̀bọ́kùnmi náà kánà gọ̀fọ́rọ́ yorùsílì sàmà àríkùn mìdúrọ́rọ́ ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سيروا كل سنة في نوع صوم يعني كيف أستغفر الله فقلت استغفروا ربكم يا استغفر الله سنتنا في نوع صوم كيف أنت صوم nítorí tó máa sọ àṣàkúrò láà tó ti tó ń dáràn tó wọn tó ń bọgi wọn ń bọ ọkọ ẹ ń bọ wádà sùwà yàgùsà yàrúkọ nasra ẹ fílẹ ẹ ti sọ àṣàkúrò láà ẹ túbà ìtumọ̀ fọkúntù sọ̀kúrò rọ̀bẹ́ àwọn olùmọ̀ọ́nì ìtumọ̀ rẹ̀ ní ẹ̀pá ẹ̀sẹ̀ ẹ wà á tún máa wí gbólóhùn àṣàkúrò láà ọ̀ pẹ̀sẹ̀ ó ń sọ so èyí táwa mọ̀ tó ti wùn wá sí tó ń túmọ̀ sí pé àtọrọ àforíjì onífàwọn èèyàn ní tẹ̀sẹ̀ lẹ̀ wọ́n kò mọ̀ sí astaghfirullah astaghfirullah wọ́n lọ́lá àforíjì lọ́nà ìtí ti ń ṣe náà ní òtún máa ṣe so eléyìí ọ̀tọ̀rọ̀ àforíjì rárá wàá fi tó ń ṣe lẹ̀ pátápátá òtún ní débẹ̀ mi ọ wàá tún ti gbólò rẹ tẹ̀lé ọlọ́n foríjì mi ọlọ́n wọ́n ní obìnrin làwọn pé báwo làwọn ṣe lè múra fún sọ̀lá fún sọ̀lá ìṣúná nàìjíríà. tó ẹja sí ilé ìdọ̀la ọjọ́ ti lọ báyìí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك